Mamadou Boudo. Mama wey cook for us. Ó fún wa lóúnjẹ òwúrọ̀ wa jẹ. Ìyá ọlọ́mọ bẹ̀rẹ̀ màmá Mamadougudo. Mama Dougudo. Mama Dougudo mama wey cook for us. ó fún wa lóúnjẹ òwúrọ̀ wa jẹ ìyá ọlọ́mọ bẹ̀rẹ̀ màmá lójú gúdò. àwàdà rèé o ó fọgbọ́n gbọ́ àwàdà rèé o tó mọ̀pọ̀lọ̀ dání àwàdà tó tinú ọgbọ́n ṣẹyọ lè yóò ho comedy extra fẹ́gánsá màmá rẹ èyí dẹ̀wọ̀n yóò lágbára màmá dúkú ìyá ọlọ́mọ wẹ̀rẹ̀ òun fún wa lóúnjẹ òwúrọ̀ wa jẹ màmá màmá gbogbo ayé màmá màmá gbogbo ènìyàn. màmá dúkúdò màmá wẹ́kù for us. bàbá mi fọwọ́ kún. fọwọ́ kún kí ni ẹ lè pọ́n ìtẹ̀lẹ̀ dágbé tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ lè gbé ẹ lè gbọ́dọ̀ bí omi wọn gbọ́dọ̀ bí omi abúlé eh, wọ́n ní kó a má gbé omi ogbé. ẹ wo ẹni tí ó bá rí tí ó bá ní rí ìdènà ọlọ́run kó má dènà mi o. ọjà fún omi kalẹ̀ ọ̀hún sọ ìwọ. ìyá fúyẹ́ tó gbọ́dọ̀ rán mi jẹ́ kí màmá dúgùdù náà rán mi jẹ́ tí màmá dúgùdù ni máa lọ ṣe tàtàwá lẹ́yìn inú ọ̀rọ̀ ayé mi lọ. sórí pé dìndìnrín ti kún dìndìnrín ara rẹ àbọ̀ àmọ̀ bẹ́ẹ̀ ìwọ ní tí ìyá ẹ bá ránṣẹ́ ò ní jẹ́ ọkọ̀ọ̀kọ̀ jẹ́ ti yàdú bá àdìnà àbí bẹ́ẹ̀ kọ́ orí ẹ̀ tó o bá lọ wọ́n ní kọ́ ọ sọ́rọ́ mi kalẹ̀ sọ́rọ́ mi kalẹ̀ wọ́n ní sọ́rọ́ mi kalẹ̀ sọ́rọ́ mi kalẹ̀. ẹ jẹ́ mọ̀ pé mi bú yàrá ya eré. ọ̀yà bù kọ́ jẹ ìfọ̀nù kí ẹyin mẹ́rin ọkọ ọlẹ̀ ẹyin àwọn òkùnkù yà rẹ bù bù ò lè lọ tẹ. mi sọ fún kẹjẹ kọ gbó mi lọlé kọ dé padà ẹ̀rín fẹ ti tẹ báyìí fún. olórí ibú lọmọ ìkọgbọdúmọ yẹ ìyá rẹ ti nù lọ ti pẹ́ ọmọ òsì tí ọ̀la sọ rí lórí kọ́ etí ń wọ́n fi ojú rẹ rí etí wọn fi ojú rẹ ní gbogbo ará àdúgbò yìí ọbọ sunkún gbogbo ará àdúgbò yìí ọbọ sunkún èmi lọ́dá mi sílá aṣọ wo ni wọ́n wọ̀ ní ìsìn ṣé ń padà délé ṣẹ̀ṣẹ̀ rè parọ́ kí ni wọ́n sọ ṣẹlẹ̀ ṣé ń kojú ọ̀rọ̀ lọ náà ni àbẹ́ ẹ̀wọ̀ aráyé mi lóde ẹ wò bá fi yẹ ṣèṣe mú ọmọ tó rí gàlagàla bí ẹ̀ tí a fi yọ ọdọọrọ nínú kànga ọmọ rádaràdà yìí ó dàbí òkúté ọgbàdùn mi adúró adúró ibo lẹ́ ń lọ níbo lẹ́ ń lọ. mo fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ ajé. láti lọ ṣe kí ni. láti lọ ṣe kí ni wọ́n gan òtí mọ̀ pé láàárọ̀ báyìí mo gbọ́dọ̀ débẹ̀ mo sì gbọ́dọ̀ jẹ ndómi ẹ̀. ṣọ́ọ̀fì ndómi ṣe yín ni mo ti wà nínú ilé ìdáná mo ti roka mo ti gúnyán fún yín. ẹ wá wọlé kẹ rè jẹun. ìyá àmàlà kí ni wo sórí ohun tí ò yẹ ni pé tó bá ń jẹ ndómi ìyá dùgùd àrẹ àmàdán wọn náà wògbà tí mo bẹ̀rẹ̀ sí í jẹ bára mi ṣe ń dán ohun tí ò yẹ ni pé oúnjẹ tí wọ́n máa ń ṣe mi ń gbádùn ẹ̀ mi ń gbádùn ẹ̀ ó ti yẹ tó o bá sì ṣe indomie ọ̀hún náà níjọ́ tó o bá ṣe àtúnírí jẹ yóò kàn dàbí ègbó ni irú nǹkan báyìí ò tẹ́ lọ́rùn ṣùgbọ́n tí n bá dọ́dọ̀ ẹ̀yà do good yóò fi kọrí sí yóò fi flavours sí gbogbo ohun tó jẹ́ ingredient tó dáa ó ti mọ̀ á fi sí ní gbogbo wa ṣe ń gbádùn ẹ̀ my dear. balẹ̀ mi alẹ́ ìrebi kan ẹ̀ẹ́rẹ́bì kan oúnjẹ ń bẹ ẹnu lẹ wá rè jẹun sẹ́ẹ̀rí ndomi kò síṣẹ́ tó ń ṣe fún yín àwọn ọmọ kéékèèké ní indomie mọ́ ń ṣiṣẹ́ fún ẹ ti dàgbà ju ndomi. ẹ wàá rè tó sọ́dọ̀ ìyá dúbàdì ẹ wàá rè máa bá àwọn ọmọ nù yín ẹ wàá rè máa bá wọn tò sídìí indomie ẹ rọ̀dọ̀ ya ndomi. bọ́ọ̀nà ti ń ṣe indomie. ìyá dúgùdò ìdúgùdò ìyádùgùdò ìdùgù indomie dùd wẹ́wẹ́ ìdùgù indomie fine wẹ́wẹ́ ìdùgù indomie sweet wẹ́wẹ́. ayé tó yẹ káwọn ọmọ yín máa jẹun ni ẹ máa jẹ. wo. ẹ rọ̀dọ̀ ya indomie sẹ́ẹ̀rí pé gbogbo àwọn tí ń lọ sọ́dọ̀ ìyá dùbàdì tó ń fi mọ́tò rìn gbogbo wọn náà ti ń fẹsẹ̀ rìn kiri àdúgbò ẹ̀yin ẹ mọ́ rọ̀dọ̀ ya dùgùdù o ẹ jókòó lé. wọ́ọ́ aya mi sórí èyí tó sọ ni irọ́ pátá ni sórí gbogbo ẹni tó bá ti ń jẹ́ tó jẹ́ ìpètò ó padà ń fẹsẹ̀ rìn kádàrá tiwọn nìyí ó sì ti bá wọn lọ bá wọn lọ nìyí sórí tèmi kò lè rí bẹ́ẹ̀ gbogbo ohun tí mo ní ọ̀dọ̀ ìyá dùgùdù ní nà sí tó bá jẹ́ pé tìyẹn ni. ẹ lọ́dọ̀ ìyá dùgùdù àní ẹ padà wálé àgbàlagbà nìyí ẹ lọ́dọ̀ ìyá dùgùdù inú ilé ìlàjọ wà. tó bá jogun ni ìyá dùgùdù fi ń fà yín ẹ lọ. akúkú ti ń gbọ́ kiri àdúgbò náà pé ẹ̀yin àti ìyá dùgùdù ẹjọ́ ń ṣe wọlé wòde. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. gbogbo ẹ̀ là ń gbọ́ ládùúgbò balẹ̀. ọ̀dà tó bá ṣe pé tìyẹn ni tí mo sì sọ fún ẹ tó o bá gbà. máa bọ̀ wá fimila sọlẹ̀ sáfimila sọlẹ̀ mi ìlámọ́ mi ìlámọ́. o ní àwọn kan ń jẹ indomie mama dùgù wọn ò ní mọ́tò mọ́ wọn ò ní nǹkan kan mọ́ mo fẹ́ kó rántí pé ìgbà tẹ́mi ń jẹ indomie mama dugu. ni mo ní mọ́tò yìí o owó tí mo sì ń ná sórí mọ́tò yìí kò tó owó tí ń ná sọ́dọ̀ màmá dùgù lọ ó ti yẹ ṣùgbọ́n gbà tó wá ṣe tán tó ní wípé wo ò fẹ́ kí n lọ ọbẹ̀ mọ́ mo mọ ohun tí wọ́n sì fún ọ. ṣé mo lè béèrè béèrè lọ́wọ́ yìí ṣé ẹ lè ṣàlàyé bẹ́ẹ̀ ti ra mọ́tò yìí ṣé ẹ lè ṣàlàyé rẹ̀ fún mi. kí n tiẹ̀ kò ní ìdí béèrè. ṣé mo pówó mi ń bẹ lórí mọ́tò yìí tí mọ́tò yìí tó bá bàjẹ́ tẹ́ bá gbé wá láti gbòòrò gbogbo ọwọ́ ọjà tí ń bá tà sínú ilé sẹ́mọ̀ pé bẹ̀lẹ̀ tí mo lè lọ jí owó mi tẹ̀ ń fi tún mọ́tò yìí ṣe tẹ́ tún mọ́ mú re ọ̀dọ̀ ya dúbàdì yín. ọ wá gbá aago kí gbogbo ayé ó mọ̀ pé ìyàwó mi ràn mí lọ́wọ́ tó ti yọ gbé aago tó bá fẹ́ ipe tò kí n má di ọ̀dọ̀ màmá do good mọ́ ọmọ ohun tá a ṣe. kí la ṣe. Hmm, orí ẹ pé ń mú ọ lọ sọ́dọ̀ màmá do good. láti lọ rẹ̀ ṣe kí. òun náà kọ́ sẹ́yìn òun náà kọ́ bí màmá dùgù bí ṣe ń ṣe índómì tiẹ̀ tó fi jẹ́ pé gbogbo wa là ń jẹ́ tá a fi máa ń tò síbẹ̀ láàárọ̀ tó jẹ́ pé àlè má di ọ̀dọ̀ màmá dùgù. oògùn ní fi ń fà yín baálé mi. oògùn kọ́. sẹ́yìn ò rí bèrè ò ti mọ̀ ń tò sọ́dọ̀ ya dùgù. oúnjẹ rẹ̀ ló tẹ́ wa lọ́rùn. sóun nìkan ní ta índómì ní gbogbo àdúgbò wa. para ẹ̀ balẹ̀ tó ṣetí àti lọ àbò òṣèlú torí wípé tó bá lọ síbẹ̀ tó bá kọ ẹ bí wọ́n ṣe ń ṣe nídómì yẹn tó ń ṣe fún mi tí ń gbádùn ẹ̀ nínú ilé èyí lọ síbẹ̀ mọ́ ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀. ṣé ẹ ṣe lérí fún mi pé tí n bá tẹ̀lé yín lóye ọ̀dọ̀ ya adúgùdù ẹ ní lọ bẹ̀rẹ̀ jẹ indomie mi ẹ ṣe lérí fún mi ọlá ìfẹ́ òun yín tẹ̀lé yín lọ́dọ̀ ya adúgùdù ká sì máa lọ báyìí báyìí. yẹn wá sọ kínní kan fún ẹ wọn ní orò má sọkù mọ́. orò má sọkù ó léyìí tó ń mú lọ́wọ́ yìí òun ó ju o torí yìí nínú ìjẹ tàárọ̀ ìdí ìbá tiẹ̀ wà ní jẹ̀mí ìmọ̀ ó ti yẹ. tẹ̀mí lẹ́yìn tàárọ̀ ẹ̀ mú mi. àà ẹ̀ mú ẹ lọ bẹ̀rẹ̀ èmi ò ní ṣòro. òun ló fẹ́ wọlé jáde nísinsìnyí ló pè náà owó náà dá owó tó sọ pé máa fún mi kí n lọ kó fún màmá wa tó wà lọ́sítà dà ṣẹlẹ̀ fóònù mi ni mo fẹ́ mú wá fún ẹ yìí ẹ òun lélẹ̀ gbà. dákun ṣé bí n ṣe ra bíbí yìí ṣé ń sùn lọ́sẹ̀ lọ́ra pínì tí èyí rẹ̀. wo ni pínì tó ń rà bó ṣe wà yẹn pínì ti bá wa ìwọ kò subscribe kó máa lò lọ́ntì ẹ̀. ẹ ẹ èló ló wá bá dé. ẹ kò pọ̀ twelve naira náà ni. twelve naira dùgbò ten naira. twelve naira la fẹ́ ta nǹkan o ṣé ó já ta ni. ẹ wàá gbà nǹkan rẹ̀ ń ṣe business yìí. èèyàn tèmi ni ìwọ ọmọ èdè ṣí fún ẹ obìnrin obìnrin bá ń fi sí obìnrin kò máa rẹ sí. èmi kankan gbà èmi kankan tí ń fi sí. tó pé pé tẹ́lẹ̀ ní kò ṣe bísẹ̀sì dáhùn lọ́la dáhùn náà dáhùn dùn náà. ẹ̀gbọ́n mi. ẹ ó yá tètè fún mi ló máa rí ẹ àló rẹ màámi gan ó rẹ mọ́mí ẹ ó rẹ ìyá dáhùn lọ́la tètè fún mi kí n máa lọ. màmá wa mú láti lọ àtẹ́lì sí wọn yìí ló. ṣe rí i pé wọ́n ṣe mú bíbí wá fún mi nínú gbogbo ọmọ bàbá dùgùdò mi nìkan ní tí ìlò bíbí kò sì ní í dáa ó wù mí kí ràn yín lọ́wọ́ ṣùgbọ́n ẹ wà lọ́sẹ̀ tí mo. bíbí yìí wà important ju ìyá wa lọ ìyá dálì. ẹ̀gbọ́n mi mo kọ nídà nígbà tí n bá lo bíbí gbogbo àwọn ọ̀rẹ́ mi ní sílo bíbí èmi nìkan ni wà nílò bíbí kódà ẹ sọ fún màmí ọlọ́run fún wọn ní àlàáfíà. ọmọ tán lorúkọ ẹ jẹ ibi bàyí dẹ ni màmí wá irú ọ̀rọ̀ ẹni màá mi ṣe ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ọmọ ni màá mi ṣe tó fi jà síkọ́tà ara wọn ò dẹ̀ yá nìyẹn a mo ní láti school no money owó àgbọ̀wọ́ ra bp. ẹ̀gbọ́n ọ̀bẹ̀ ọmọ àlàpàdé ń sàn ẹ̀mú tẹ̀ pa ẹ̀ lára àyàbá yá ń sìn dájú ń tọ́jú yín pé ó rẹ̀ yìí jù kò ní dáa. bọ́lá rẹ̀ jù so bíbí yóò àyìnbọ́tà jù jù yá ẹ̀ lọ ìwọ ló máa rẹ̀ jù. wo ẹ ó láti àárọ̀ báyìí ló ti ń sunkún bíbá mi mọ̀ nǹkan tó ṣe wọ́n yẹ bàbá mi bí léèrè nǹkan tó ṣe ẹjọ́ lè ṣàlàyé fún yín. kí ló ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀dá mi lọ́la àbí kí ló ń pè é. jọ kí ló dé tó ń wo mi lójú ìyá ẹ ti kú wọn ti bí ẹ gbèsè òun á sunkún bí egbére mi báyìí ìgbà tí tèmi gan ṣẹlẹ̀ máa mo ṣayé mi lọ ní tiẹ̀ ní tẹ́nibọ́dì o ìyá tó kú gan mo tiẹ̀ yọjú síbẹ̀ wọ́n á pariwo òṣì wọ́n gbẹ́ni fara burúkú balẹ̀ ẹni tó palẹ̀ òkú mọ́ òun ló sìnkú sórí ìwọ̀ òkàn jàm tó kò pariwo ẹnu rẹ̀. Hmm. dámilọ́lá má sunkún mọ́ màmá ti kú màmá ti kú ó tọrọ yàrá yà ti bẹ sọ sórí nǹkan tó máa ṣe ń sèrè pé bó ṣe máa rí owó tó máa ṣokú màmá táyé máa gbọ́ tóun máa mọ̀ ló kù. sẹ́ẹ̀rì wọ́n kò dùn mí mi ti ti yàrá mi lọ́la tó sí lẹ́yìn mi ah. ṣé wọ́n sí yàrá mi lọ́la lẹ́yìn mi. ok wọ́n ṣe àṣìṣe wọn ti sin màmá sìn nǹkan tí wàá ṣe sí ni pé wàá ṣe irúwó tí wàá ṣe pàtí ẹni pé yes ayé àgbọ̀n wọn mọ̀ tá máa mú àkàrà tá máa mú fẹ́ẹ́ pé yes àwọn aráàlú yìí kò àmọ́ pa ah ṣọ́tọ̀ pàtí lọ́mọdé yìí wọ́n lè mọ ipò ọmọ rere ló gbẹ̀yìn màmá ẹ̀ lọ́ má sunkún mọ́ ṣùgbọ́n. ìyá dábì hmm. àwọn eléré ibú àwọn ọlọ́tẹ̀ ni wọ́n sì yá dábì lẹ́yìn. ó dáa ti jẹ́ ìyá dábì. Hmm? Dámilọ́lá hmm. Dámilọ́lá dààmú ṣe. ọ̀dà má sunkún mọ́. ọ̀dà ọmọ ìyá dá mi. màmá dúkú lọ màmá wẹ́kú fọ́ ọ́ ó fún wa lóúnjẹ òwúrọ̀ wa jẹ ìyá ọlọ́mọ bẹ̀rẹ̀ màmá lójú lójú. à ń tu indomie ẹ̀ náà. ẹ dáhùn jàre kó sì dànù ẹ dáhùn ẹ flavour tá a máa lónìí oore o màmá wé flavour yálà ya flavour ọ̀rọ̀ àgbẹ̀ torí flavour yóò wá ìfọ̀kàtì ìdílé yé mi ẹ̀ á máa tó pè mí flavour ìdáni. ìyàwó ọmọ bẹ̀rẹ̀ bàbá lójú gbúdọ̀. àwàdà rẹ o ó fọgbọ́n gbọ́n. àwàdà rẹ o tó mọ̀pọ̀lọ̀ dání. àwàdà tó tinú ọgbọ́n ṣẹ́yọ. èyí ò fo kọ́mẹ́dì extravaganza màmá rẹ èyí dẹ̀wọ̀n yóò lágbára. ẹ̀yin lẹ mọ̀ èmi mọ̀. màmá dúkú ìyá ọlọ́mọ wẹ̀rẹ̀. òkú wa ló ń jẹ́ òkúrọ̀ wa jẹ́. ohun tí mo wá rí ẹ ìyàwó mi ni ẹni. ìyàwó yín ni. èmi ò mọ ìyá yín mo pè wọn. ìyá mi báwo ohun tí mo wá fi wá rí ẹ ni pé mo fẹ́ kí o bá mi kó arábìnrin yìí ní indomie bó ṣe máa ń ṣe ta a máa ń gbádùn ẹ̀ tá máa ń jẹ yẹn ni mo fẹ́ só ti yẹ tóun bá ṣe tiẹ̀ á kàn jàn bí ègbò òlú òkè gbogbo orú nǹkan báyìí mi ìdè láìkì ẹ̀. ṣé nítorí ẹ̀ lẹ ṣe wá wá kọ́sítọ́mà wa lẹ́yìn bàbá máa fún yàn láwọ̀ díẹ̀ wà lára best customer. fàpọ̀nlé ara wa náà ni. ẹ bá kàn ti fún wọn lẹ́tà kan fún mi ni ẹ wo eyín kéré ẹ mm, wọn á gba fọ́ọ̀mù two thousand wọ́n á dẹ̀ san tuition fee owó ìdánilẹ́kọ̀ọ́ eight thousand gbogbo ẹ̀ jẹ́ ten thousand yẹn lọ bẹ́ẹ̀ twelve ọ̀sán ni wọ́n máa máa resume síbi iṣẹ́ bí má jí làárọ̀ bí mi rí wọn ní twelve wọn ó padà lọlé wọn ó tún owó mi san ni àmọ́ àwa máa ń ta indomie dòru ni o bẹ́ẹ̀ ni títí dòru ni aago kéékèèké àwa la ní títí di òru ni ṣó yẹ yín báyẹn wọ́n á tún wá ṣiṣẹ́ mi o iṣẹ́ gidi àwọn iṣẹ́ tó lálùbáríkà wọ́n á ṣiṣẹ́ o wọ́n á ṣiṣẹ́ o wọ́n á ṣiṣẹ́ o kò dẹ̀ sí pé ìgbéraga pé mo ti ní ẹ̀ mo wà nílé ọkọ o gbogbo wa náà la ti wà nílé ọkọ rí kò ṣe nǹkan kan tó fi ń ṣèyàn bọ́ bá ti ṣèyàn kan bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la. sórí nípa ti ìgbéraga ni ó ti gbé àpò ìgbéraga ó ti gbé kalẹ̀ ńlé kó tó di yípa wá sí àbí. bẹ́ẹ̀ni baálé mi bàbá sọ. kò sí ohun tó jọ ìgbéraga gbogbo ohun tí bá ń bẹ́ ń díẹ̀ níyànjú torí mi gangan ni mo nífẹ̀ẹ́ sí kó mọ indomie ṣe dáadáa ó ti yẹ. ìyá wa ìyán làwa mọ oúnjẹ àwọn oúnjẹ indomie torí rẹ̀ ní ìṣe mọ indomie ṣe so ẹ bá ń wí fún baálé mi n tí n bá ti ṣe fún ọ kán máa bá mi jẹ. ẹjọ yan lóòótọ́ sẹ́yìn ọmọ pé indomie ìdáná ẹ̀yin ò rí mi ṣe rí indomie ó máa ń fún ní okun ó máa ń fún ọkùnrin ní okun wáì ẹ wò tí ò bá ń ṣe bàbá tó jẹ́ pé kọ́sítọ́mà wa ni wọ́n ẹ béèrè bẹ́ẹ̀ ṣe ń lọ ìpàdé àwọn kan lọ́nà one seventy mo gbà lọ́wọ́ wọn tí ò dín sísì àwa máa ń gbowó púpọ̀ ṣó easy ni a máa kọ yín ní domi a máa mọ a máa tún sọ gbọ àwọn flavour tẹ ma. ó yẹ kó o mọ̀ mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi ò ṣẹ̀ṣẹ̀ mọ́ra náà. ẹ no wàhálà kò sí wàhálà kan lè bẹ̀rẹ̀ lọ́la. jẹ́ kí n san ìyẹn kí n kúrò mọ́. ṣọlá ṣọlá olóyè búkú làwọn ọmọ yẹn ẹ̀yin ò mọ̀ ni èmi ti mọ̀ ti pẹ́ ṣọlá. mi ì tọ́ ó ṣì dànù wo ara yín rèé o kò sí wàhálà ẹ máa lọ sí i wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la ẹ pẹ̀lẹ́ ìyá ẹ bá mi mójútó dáadáa o ẹ má wọ̀rọ̀ ẹ pẹ̀lẹ́ àfihàn náà àwọn gbọ́dọ̀ iná. ọ̀rọ̀ rí òní dojú rú o sórí tí mo pè ọ́ sí lórí ọ̀rọ̀ gbèsè ayé rẹ ni n ò fẹ́ kí gbèsè ayé rẹ ó bàjẹ́ torí pé mo rí i pé ọmọ tó dáa tó wúlò ní ọ ọmọ gidi ní ọ mo mọ̀ pé ọ̀ máa kiri ọjà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo táwọn òbí rẹ bá bọ̀ sọ ọ̀ máa gbọ́ ṣùgbọ́n èdè ìlú wa tí mò ń gbọ́ lẹ́nu rẹ èdè ìlú òkè mo sì ti mọ̀ pé tí a ọ́ ẹni mi pè ọ́ kó o tó sọnù kó o sọnù kó o tó sọnù kó o sọnù mo mọ ọ́ mo forí ìyá àtòrí bàbá rẹ bì ọ, ìwọ náà wàá sọ tó o kó sí wo bó o ṣe rí Kọkọ wò ná o ọrùn bíi tàwọn olóòṣà o ṣe irun orí bíi irun ti wèrè tí o dòkè tí o o gbé ọrùn ń dá mọ́ ọ tó jẹ́ nǹkan àṣírí ọfẹ́ lè sọ yìí ó rí bẹ́ẹ̀ ọmọ onílé sọ yìí ó rí bẹ́ẹ̀ kí tí mo ní pé tó ọba ti dọ́dọ̀ olórí ibú mọ̀mọ́ dúdú tí ń ba tọmọ ọlọ́mọ jẹ́ tí fi ń tó tọmọ tiẹ̀ ṣeun ẹrù rẹ tó kéré àti ètò wo palẹ̀ mọ́ kó o kú ò bẹ́ẹ̀ mọ́jì ọba tiẹ̀ jẹ́ ìfiyín tajà ni ó ti sọ gbogbo yín dala lẹ́kọ̀ọ́ lẹ́sàn-án ṣerú ẹ̀ dáa ẹ́ sọ́dà bẹ́ẹ̀ mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ o kú ò bẹ́ o mọ̀jẹ̀ rí ọ̀ ń bẹ̀ mọ́ mo pa ni wọ̀n dá lábàá mọ̀jẹ̀ rí ọ̀ ń bẹ̀ mọ́ kú ò bẹ́ pátápátá sórí tọ́ ọ lè wà ń o tí nǹkan kan bá sí ọtọ ọba ilé gbẹ tíntín ó rò pé kó èdì ni o sọmọ pọ ọlẹran la sọmọ pọ gbẹ tẹnutẹnu ni tẹ́lẹ̀ nígbà báyà ni lórí ìrẹ ọmọ fúyẹ́ látẹ́gùn ọmọ kọńtúrólù mọ lórí ọtán nù sọsí gbọ yọdà fún ọ ìyá ó jèrè rẹ ìyá ò ní fojú sunkún rẹ sọ gbọ ilẹ̀ o rọra má ṣubú bẹ́ẹ̀ ń wọ. wọ́n fẹ́ẹ́ lè bọ̀ra ahóhò. <laughs> ọ̀rọ̀ tí mo bẹ́ lè sọ wọ̀ létí ọ̀rọ̀ tí mo bá sọ wọ̀ létí dáadáa ọ̀rọ̀ tí mo lọ tú kódà kò lè wẹ̀yìn <laughs> ọ̀hẹ́ ọ̀dà àbáhùn mo ti mọ ibi tí ń ti mú màmá tú dùdù àbí kíní ìpínlẹ̀ rẹ̀ màmá tú báàdì mo ti mọ ibi tí ń ti mú ọkọ̀ kan ni wọ́n mọ̀ já wọn bọ́ lẹ́yìn rẹ̀ eléyìí ní ìsìn ọ̀rọ̀ tiwọn láà yóò rè kẹrù rẹ̀ ọ̀n lọ́nu bá tún rí mi wọ́n tún pè wọ́n tún fọ̀rọ̀ gbà lórí yóò tún kú ọbẹ̀ èmi ni wọ́n tún sọ́ọ̀bù mọ́ lórí èmi náà rí i pé mo bá tiẹ̀ jẹ́ sólò òun ò ní gbọ́ òun ò ní gbà ní <laughs> òun ò ní wọ̀n kún èmi náà sì ní gbà láàbọ̀ bẹ́ẹ̀ ni àjọ máa bára wa fà ni gbogbo àwọn ọmọ tí ń nábẹ̀ ni wọ́n rí i Joshua kí ló ń rí ṣe sí ọ̀rọ̀ ọ̀fíìsà olú mi ò lérò yìí pé mọ̀ yín pé ìbọn tó wà ní ọwọ́ àwọn mọ̀pọ́ọ̀dọ̀ yín yẹn ọṣẹ ńlá ni. ó ṣe dọ́ṣẹ fáwa ló dọ́ṣẹ fún wọn ló dọ́ṣẹ fún ọ́fíìsà olóníbi tó fi so ló wà. wá àṣoríbọn tó ń wò yẹn ó yẹ kó gbà jáde fáwa. ojoojúmọ́ ni wọ́n á pariwo time time time time time akọ̀ wọ́n á bí akọ̀ dúró sí bí ni kò sí nǹkan kan ọ̀gá adé wà kàn ṣe. bàbá lóòótọ́ ni pé àwọn ọmọ kò tí bọ̀ bọ́ọ̀sì lọ́wọ́ jọ́ yẹn wọ́n ti gbà wọ́n síbi iṣẹ́ wa but mo ní problem pẹ̀lú wọn gan-an ọ̀gá mi ti so much trust wọn jù kí ọ̀gá mi máa rìn nínú òrùn káwọn ọmọ pọ́n yẹn sọ fọ́gà mi pé òjò ń rọ̀ ó ti bìlíf òjò ń rọ̀ ni so mo ní problem kò dẹ̀ sí ọgbọ́n kan níbi kankan tí mo lè ta sí àbí pé bí a mo fẹ́ ṣe bí kinní kan ah máa tẹ́ o mo kàn máa fẹ́ kẹ́ fún mi ní time tó èmi kan fẹ́ lẹ̀pọ̀ mọ́ èmi kan fẹ́ súnmọ́ ọ̀ tó a mọ̀ kò ṣe máa rí ìbọn yẹn mọ́ bọ́ pé mo fẹ́ lu ọpọlọ kan à máa báyà dé ẹjọ́ ẹ̀kọ́ fún ní táàmì. ooo oh, Joshua Joshua Joshua kí ló ń ṣe ẹ̀ náà ṣé gbogbo ìgbà tó bá ti ń darúkọ time time time orí mi máa ń spark ni kọ́ time on my foot kí ló ń ṣe ẹ̀ náà má jẹ́ kó ọ̀rọ̀ wa kó dàbí ẹni topic wa jẹun tí wọ́n á di lọ́wọ́ mú ṣé ó ní àwọn kan tó yẹ káàgán ti ṣe tí ó ti yé torí ìbọn yẹn àná lọ́sí because kò lè bring me wá fún wa eh? kábàá ètè rí ìbọn yìí kábàá tètè rí iṣẹ́ lè bọ́ lọ́rùn ọ̀fíìsà olú má dẹ̀ yẹ káwa fi tiwa ká fi kó bá ẹni ẹlẹ́ni you need to do something fast Joshua come on. Ah! time is solution o. ọ̀gádé sórí time tó ń sọ yẹn mo fẹ́ kó mọ kinní kan tí ọwọ́ yóò bá ṣe ẹnu ò ní jẹ sórí ìbọn yẹn àwọn náà fi ń ṣe àwọn kankan níta tó yàtọ̀ síṣẹ́ ilé epo yín o gbúdọ̀ wá kàn ṣe kan lórí ìbọn yẹn ó yẹ wo kò dúró o ó ti yẹ. kò sí problem bàbá. time goes on ìbọn ajáde ẹ̀kọ́ fi mí lọ́kàn balẹ̀. do something fast ṣé ti yẹ. ọ́fíìsà tó lè gbóná ojú àtẹ́lẹ̀ ó wá jiyàn tó yẹ pé wọ́n sorrow? sọ̀rọ̀ ṣàkàṣàkà siwa. Come on, do something. kò sí problem ẹ ṣe gan. màmá wẹ́kù for us. ó fún wa lóúnjẹ òwúrọ̀ wa jẹ. ìyá ọlọ́mọ bẹ̀rẹ̀ màmá ló dúkùdó.

afúyẹ hm? iṣẹ́ wo gan-an ló wù ìtẹ́ fẹ́ ṣe báyìí. ẹ wọ fúláṣí tì ní abẹ́ ojúlẹ̀ dé mọ́ mo ní mo wà níbi iṣẹ́ tún bèrè lọ́wọ́ mi pé jẹ́ wo ni mo fẹ́ kọ́. afúyẹ afúyẹ so iṣẹ́ indomie ṣiṣẹ́ ló fẹ́ kọ́ báyìí tó dẹ̀ mọ́ páàkì méjì lọ lọ́wọ́ ìyá wa. ìjẹ́ tí mo fẹ́ kọ́ nìyẹn èèyàn kọ́kọ́ ò lè pa kádàrá mi dà. àfúyẹ́ Ah, ṣé ń jíṣẹ́ ni o ṣé ń jíṣẹ́ ni. ìjẹ́ tí mo fẹ́ kọ́ nìyẹn. afúyẹ́. mi ìfúyẹ́ mọ́ mo ti tóbi. ẹlẹ́dàá mi. afúyẹ́ afúyẹ́ ó máa fi mí lẹ̀ sórí ìdú afúyẹ́. máa fi mí lẹ̀ sórí ìdú o. ìyá ọmọ bẹ̀rẹ̀ màmá ló ló lè ṣe o. afúyẹ́ wọ jókòó báyìí jókòó báyìí kó lè máa fọ̀ kótó bẹ́ẹ̀ fọ̀. inú ẹ lẹ́bi kúkú jókòó. ẹ̀hẹ́ ó bẹ́ẹ̀ ta ó yà wò wọ́n gbé. Ah. ìyá wa ó lè gba kúrẹ́. òkè má tọ̀ má tọ̀ má tọ̀ pẹ̀lẹ́. ìwọ gbé báàfù yẹn àbí bọ́kẹ̀tì kó lọ pọn mi wá. sẹ́ẹ̀mì àbáwọn ọmọ. one five. one five one five kọ́ àní báàfù kó lọ fi pọn omi wá ká máa fi dáná. ṣé wo ni ni ò tó wo ni àbí wòyàn ni ò tó wòyàn iṣẹ́ indomie mo wá pọ́n bí n wá sẹ́rù ìráyà àti lọ́pọ̀n mi o. àní kò lọ́pọ̀n mi wá mi ì understand. bóyá ká fọmọ rí odórin tí yín pẹ̀lú fóun tí yín. ẹ gbà mí. kílẹ̀ wá lanú lẹ̀ ọ̀njà lẹ́kẹ̀jì ó ti dọ́dọ̀ yìí ẹ pẹnu dé tẹ́tọ́ mi. ṣé lè ya wèrè ni. ẹ bèrè ni ìyá wa. ok ó yà ò tí ì dáhùn náà mo níṣó ya wèrè ni. ara mi yá kò sí ní tó ṣe mí. olórí àwọn ọ̀gá ń ṣe lórí burúkú nìkan ó tún ya wèrè mọ́. ṣé ẹ̀yọ́ ìyàwó lé kò rẹ̀ ìyàwó lé ìyàwó ọ̀tá ẹ máa lọ. ọ̀lẹ́rẹ́. ẹ kó ṣì lọ. ọ̀lẹ́rẹ́ lẹ́sẹ̀ yìí. ẹ máa lọ ní. ẹyin kan ti ṣọ́ọ̀bù yìí. ẹ kó ẹ kó ẹ lọ ṣì lọ. gbogbo eré ó dàbí yan. èyí lè máa fún òwe yìí láàyè ẹ jẹ́ sọ fún mi kí n fún ìgbà tí máa fún ìgbà tójú ẹ̀ máa yọ̀bọ̀ sí lọ́wọ́ ẹgbẹ́ ó dẹ̀ sọ̀rọ̀ sí i bẹ́ẹ̀ ah, afúyẹ́ wo suspend abọ́ yẹn gbé bucket kó lọ pọn mi wá fún mi. ẹ̀yin náà lẹ ti fà á tẹ́lẹ̀ gbogbo iṣẹ́ tó wà níbí àti tinúlé àti tìta kò séyìí tí mi ò lè ṣe. ẹ̀yin lọ jẹ́ pé ó eré máa ń sọ̀rọ̀ sí wa. lọ́pọ̀ mi lọ́pọ̀ mi wá lọ́pọ̀ mi wá. báwo ni gbàolódé ẹ gbàolódé ṣó ṣe ń bọ̀ ni tó bá ti délé kó sọ fún mọ́mí ẹ pé kọ́ kúkú wọ́n yàn wá kán wá kó ń dómi yẹn ṣó ti gbọ́ pẹ̀lú ọmọ mi. ẹ wo ìyàwó àwọn àwọn wèrè àtàkùnrin tẹ̀ kó wá sí ìdíjẹ́ ẹ̀ lé wọ̀ dànù kò sí jẹ́ lọ́wọ́ jẹ́ kí. lọ́wọ́ pé pẹ́jàre o ti lè rojọ́ jù wọ́n lọ kọ́ àwọn fáàkì ní gómìnà kò wá kẹjẹ ká pìtì ẹ̀ àbí bẹ́ẹ̀ sí máa dáná ń sìn àbẹ̀wò lórí ìyá dùgbù ah, ah. bàbá ìdàgbà bóòlù kí ló tẹ̀lé ẹ wò ó bàbá. tẹ́ bá fẹ́ kí n bá yín sọ nǹkan kan ẹ ní kíyàwó yín máa lọlé. o ìyá dùgbù tèmi ni o wò torí tí ọba ní o bínú gbogbo ohun tó ṣe ó sẹ̀mí ìjọ tí ń yé ẹ amúnibúni ẹran ẹ̀bí yẹ ńlẹ́lẹ́yìí ẹran bí ẹ ó fá lójú ọ̀tún olówó ẹ fá lójú òsì sórí bó ti wà yìí mo fẹ́ kó bá mi kó bá mi túgbésí ayé rẹ̀ ṣe ni kó panapíìtì ẹ̀ ó ti yọ bó ṣe wà yìí nísìnyìí mo mọ̀ yìí pé ó tutù tẹ́lẹ̀ iná ọmọ emu wá ó wá bá mi ṣe ojúṣe ó bá mi tún ṣe dáadáa ó ti wà yìí látìgbà tó ti kúrò lọ́dọ̀ rẹ̀ èmi ní ń tọ́jú àwọn ọmọ ní ń wẹ̀ wọ́n gbogbo ojúṣe tó yẹ kó ṣe inú ilé èmi ní ń ṣe kí ló tún fẹ́ ohun yòówù tó bá jẹ́ pé iná ni ó jẹ sọ fún mi yìí sì ṣe ìjó ti yé. ìyá wa ẹ dákun ẹ mọ bínú àgbà tí ò bínú lọmọ rẹ ń pọ ẹ kó sì dànù ẹ mọ bínú ìyá wa ẹ kó sì lọ ẹ ṣòṣì ìkúnlẹ̀ òun ṣe wà ẹ gbòó tiyín ni mo rò tí kò bá ń ṣe pé bẹ́ẹ̀ ṣe jẹ́ lọ́wọ́ mi mi ò ní gbà àmọ́ nǹkan kan tó máa jẹ́ kí n gbà òní pé ṣé bó tiẹ̀ ṣe rí yìí máa ń dẹ́rù àwọn kọ́sítọ́mà mi kọ́sítọ́mà kan wá four days ago ṣe ló padà ó ní wọ́n jọ òjújú kàlàbà ẹ̀yin náà ẹ àwọn ọmọ náà ẹ wo báwọn ọmọ ṣe múra a máa nídàá ti panẹ́ bíìtì gbogbo ara wọn ò tá a máa panẹ́ bíìtì ẹ̀ gidi àmọ́ ẹ máa kówó wá ní ká lọ ra aṣọ fún un. Hmm. tó bá ṣe tẹ́lẹ̀ ẹni ni kò ṣòro. ẹ̀hẹ́ dúró ná ibo ni ẹ ti máa ń ra àwọn aṣọ yín yẹn ná. tó bá ti ṣe tán màá mú wọn lọ. kó sì ra kí ni mo bí ẹ tóun kí ló ń dáhùn kó kó kó sì dànù ó ṣòṣì ṣé nǹkan tí mo bí ẹ nìyẹn ibo lẹ ti máa ń ra aṣọ ni mo bí ẹ. yaba la ti máa ń rà. ní yaba. yaba. lọ́wọ́ ti kúrò wá àjọkẹ́ àti ṣọlá àbí ṣeun wọ́n máa mú lọ wọ́n mú ìyàwó mú lọ. yóò ná wa tí èlò. twenty thousand. Hmm. twenty thousand. ọ̀dà nígbà ó ti ṣe é pé èmi ló wù. Ah. tí ò bá tún tó wí fún mi. àmì ìròbó máa tó àwọn tí ò hmm. bá tó a máa jẹ mọ. twenty ẹ bú gbà. ọkọ sí mi lé tó bá tó a máa jẹ́ kẹ́ ọlá tí yín náà ọlá bàtà yín náà ló mú gbòòrò. ẹ ṣeun. yẹ sí i ọlọ́run nífẹ̀ẹ́ wọn náà iléeṣẹ́ yóò ní bàjẹ́ ó dàbọ̀. ẹ ṣé o ọjọ́ ìlépadà wà bẹ́ẹ̀ fún ẹ kó ṣì ẹ kó ṣì lọ ẹ gbé lọ pọn mi wá ẹ tán àjọ máa padà pọn mi ẹ kó ṣì dànù omi ní kẹ lọ pọn ẹ dẹ̀ mọ́ pọn bọ́ òdìdì bọ́wọ̀ ya ṣáàkì ní kẹ́tì lọ́pọ̀ lọ́dọ̀ àwọn aṣíwájú ẹ mọ aṣíwájú tó ń dàrẹ ìpínlẹ̀ ọlẹ wọn ní kẹtì lọ pọn ṣẹlẹ̀ sọ fún Charles pé mo ní kó wá rí mi ẹ kó ṣì dànù ẹ kó ẹ kó ẹ kó ṣì lọ ẹ ṣòṣì. Ah. dámilọ́lá dámilọ́lá dàmóṣe dámilọ́lá dàmóṣe kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé o ò rí mi ni ah, ah. ibo ọmọ dáadáa sì ni wọ́n ti wèrà gbà fún ọmọ gidi tó wá láti ìlú òkè kí ló wá dé tó rí mi tó ọkọ̀ jábà tó tiẹ̀ kí mi. mi ò rí yín ni. o ò rí mi ẹ ọ yà lẹ́nu náà mò ń wò pé ọmọ eléyìí èso ọmọ dáadáa tí ó pàdé adúrú mi lọ́nà tí ò ní kí mi Eh, ṣé bí tí mo sọ fún ọ pé ọmọ ṣe mọ́ náà ló tún ṣe mo ní wọn fi ọlọ́dọ̀ mọ̀mọ́ tún dùn mọ́ bí tún bá dì ní pè ní ọ̀gbọ́ àgbà tó tún lọ ọbẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn aṣọ tí mo ní ọmọ máa wọ̀ mo ní ọmọ wọ̀ṣọ tí ń fara lẹ̀ kódà bó o ti rí yìí. Hmm. ìyá ó tó hmm. alábùkún nìyí o ẹ̀sìn tẹ́ bọ̀ ṣé ẹ rí i wọ́n ní orí tí ò bá jẹ̀kó bí ń bẹ nínú ẹrọpílẹ̀nì bí ó ṣe yọ orí ìta. èmi. mo sá fún yín tó o ẹ dákun ṣé ẹ rí jọ́kì ní àná tẹ́ ẹ pè mí lé yín ohun tí mo wò mọ́ yín lára ni pé kó má di pé ah, èèyàn ń bú àgbàlagbà mọ́lé ohun tí mo wò nu ò ṣùgbọ́n nísìnyí gẹ́gẹ́ mi ní ń lọ ẹ̀yin lẹ tọ́ mi o alábùkún alábùtán ni yín bẹ́ẹ̀ ṣe wà yìí ìgbésẹ̀ ràn yín o ẹ dẹ́kun ah, ah, ẹ wò mí ni. bó o ló ṣe rí ọjọ́ wèrè ni. mo nà ọjọ yan. ìyá wa mo nà. alọ dàbí alámòdì. ẹ dákun ẹ ti lògbà. orí bí aláàárẹ̀. ìyá wa mo ti fẹ́ ah. ti lògbà yín kọjá. Ah ẹjẹ́ mi náà ló gbà mí ah. àbí gbogbo ẹ̀lẹ́kùn wájú lẹ́kùn ẹ̀yìn yìí ọlọ́run ló mọ wọn ẹ̀ fi bọ́ńgbẹ̀ wá sí sí eh. yàwẹ́ dàkún. àwọn ọ̀wá sórí ibú bíi tiẹ̀ báyìí náà ah, gbogbo nǹkan tí ọlọ́run pè ní nǹkan kọ̀rọ̀ àwọn ọmọ fi hàn gbangba. irọ́ ni. ìwọ ìyá tó bí ọ ti fa bẹ́jọ́ náà. kò jọ ìyá rẹ ọ̀rọ̀ ọmọ bí. ìyá wa kò jọ. ó yẹ kí wọ́n lọ ọmọ kí ìyá rẹ pé ìyá rẹ ó ah. kí wọ́n mọ kí ìyá rẹ kú rọ̀jú kí wọ́n sì wọ ọmọ gidi fún un. bẹ́ẹ̀ bá lè adopt ọmọ gan ọ̀sán ju wọ́ yìí lọ ìwọ àkùkù bí sàṣẹ́ ràdà ebe yẹn láti bírú ẹ̀ báyìí kọ́ mọ̀ pé òun òbí mọ̀ kọ́ mọ́ júnù lára rẹ kó sunkún ọjọ́ mẹ́ta kó mọ́ júnù rẹ. irọ́ ni. tọrọ ọ̀dà ò lè sanjọ́ yẹ ẹ ti fà bẹ́ jóná bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ah, ẹ̀yin yóò sí ẹ má fẹ́nu sí sọ̀sọ̀kúsọ sí ńlá kí ló dé ẹ fi mí lẹ̀ ẹ ti lò gbá yín ẹ jẹ́ ń lọ tèmi ìyá kí ló dé sẹ́ẹ̀rì bí ẹ bá ṣèṣekúṣe ń bi ẹwà yín lù yín ẹ tọ́ àwọn tí ń lù nìbàdàn wa. ẹ sọ́ra yín gidi o ẹ sọ́ra yín torí mo ah, ti ń ṣe fún yín bẹ́ẹ̀ ah, ṣe wà yìí bẹ́ẹ̀ bá tún bá ọ̀rọ̀ ẹ̀ wò yín fi hàn yín ẹlẹ́rìí bú ìfi yín wẹ́wẹ́kúwẹ́ àwọn yóò sì ẹ wọ ẹ gbà ya bú ẹni kú rẹ yóò sì. ẹ wọ ọmọ òfò ẹwẹsẹ ó dàbí ẹyẹ àti òro ẹsẹ̀ bí ẹsẹ̀ ẹyẹ wádowádo òrí nǹkan ṣoṣo lórí èkó ló dàgẹ̀ni lẹ́sẹ̀ wèrè àlùsí ọrùn tí kọ góòlù òrìṣẹ́ ọmọ eléyìí ìtì wọn bá yín fà yóò wo jẹ̀mí yín lọ ẹ̀ tí ì dá nǹkan kan mọ̀ lóòótọ́ mo ṣe sisi mo sọ ọmọge ṣùgbọ́n mi ò sọ ọmọge tèmi rárá àdá báyìí gbogbo tọ́lọ ni mo fi pamọ́ èmi ètú ta wọn wà nígbà wọn bá ìwọ kó tú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. èyí ló ló pè. tún kinní kájàre ẹnì kinní. owó ti kinní mọ. àbúrò pé ìmọ̀ òye fojú ka gbogbo bí wọ́n ti ń fún wa tán fún wa tán fún wa. ṣé wọn àgéwò lẹ́nu. ká tún kinní kájàre. ìdàrán ju ẹlẹgbẹ́ ọ̀nà ọmọ wò méní méjì mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá tó tayà bẹ́ẹ̀ni wọ́n tó sọ. sáàtì méjì jẹ́ ìgbà àtọ̀dọ̀ mi. a lè sáàtì méjì six ball ayé àṣẹ. nítorí nítorí kéwì. nígbà tó wó lé níjó ni kọ́kọ́ lóko yìí tó lé lọ. sáàpin dọ́gba àtúnpélé náà dọ́gba. tó bá ti lè ṣe ní six ball káyà ṣe ní ẹ̀bà mẹ́rin ẹran mẹ́ta ẹ̀bà mẹ́rin ẹ̀rẹ̀ mẹ́ta. káṣe ní seven seven olódìdí káṣe ní four three. kí ni ìtumọ̀ gbogbo balabala tó ń sọ níjẹ́ bí bákà àti báyàmù ẹran gba mẹ́rin nílé ẹran lọ gba mẹ́ta ń tó jẹ́ bà mẹ́rin ẹran mẹ́ta mọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ pé tí méjì dọ́gba dọ́gba pé tí méjì dọ́gba dọ́gba kí mú tọ̀dọ̀ mi kó mú tọ̀dọ̀ ẹ̀ ká mọ́ pàdé mọ́. ẹ kẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n ọmọ ní rọ́ọ̀bù lè wá bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi ọlọ́run mo kọ́ ẹ̀gbọ́n ó lè ó lè. just a minute fi ju ewé ẹ máa lọ. ẹni tù nílé fi fún ti àwọn ìwọ kọ́ mi àtàwọn ọmọ mi wà lé ẹjọ́. ẹ má ṣe jókòó. ẹ jókòó náà ọjọ́ ẹ yóò ṣe ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ sẹ́rí àwọn sábà ti ń béèrè lọ́wọ́ yín ẹ máa dá wa lóhùn tó fi yé fẹ́ mọ̀ pé ìbéèrè mi dáhùn ẹ kí lórúkọ yín. Um, Ṣadé. ó dà ó dà. Bọ́lá tilẹ̀ kìí. Ṣadé Ọdẹ́sọ̀yà. Ṣadé Ọdẹ́sọ̀yà. Ṣadé Ọdẹ́sọ̀yà. One question. Ṣadé Ọdẹ́ kílẹ̀ pé. Ọdẹ́sọ̀yà. Ọmọ mélòó lẹ ti bí? Ẹjọ́ mo ti bí ọmọ mẹ́rin. Ṣadé ọmọ tó bá wọn. Ìjẹ̀bú rẹwà ọmọ mẹ́rin. Ẹ bá yóò lè mọ̀ báyọ̀ ṣadé ọmọ tó yìí wò. Kí n ti yín lẹ́yìn ọba dáadé amọ̀tẹ́ lẹ́yìn ọba dáadé amọ̀tẹ́. àwọn olè ti wà ní ọ̀dọ̀ yín. ọwọ́ ti wà ní ọmọ mi ọ̀dọ̀ mi ọ̀dọ̀ mi ọ̀dọ̀ mi wọ̀rí àwọn olè ti kú. ọmọ mẹ́rẹ̀ mẹ́rẹ̀ ọmọ mẹ́rẹ̀. ọmọ olúwo ni ọkọ yìí. ọmọ ẹgbà lọkọ. ẹgbà ọmọ elisa bíi agogo àkàlà. àbí àgọ́gọ́ ẹgbà ọmọláke tẹ́ lè kí fún mi díẹ̀. ó lè kí mọ́. mọ́jẹ̀ wọn kì í mọ́jẹ̀ wọn kú ọ̀tà àdúgbò tó àdúgbò sí. ọdún wo ni ẹ wọlé ọkàn gangan tẹ́ ẹ wọlé ọkàn báyìí. bíi twenty years ago. twenty years twenty ọlọ́run. ẹ lọ technical school ni polytechnic abẹ lọ yunifásitì. ẹ ní ìbíbí kọ̀ọ̀kan lọ. ẹ kàwé rárá nù. ẹ kàwé rárá nù àdúgbò tó lókà lẹ́mọ̀ gbé wù. you no can't book at all. ìdè liver jégúnlẹ̀ bàdíà. níbo ni àdúgbò yìí wà. Adéṣọ́lú. Adéṣọ́lú. Adéṣọ́lú. Àwọn ọmọ olè tí wọ́n wá wá irú ìbọn wo ni wọ́n kó wá, irú àdá wo ni wọ́n kó wá, irú ọkọ̀ wo ni wọ́n kó wá, eh. ọkọ̀ ni wọ́n mú wá ni àbá àké àbádà, eh. àbí ìbọn. Bí ìbọn náà mú wá ìbọn ìbọn ìbọn ìbọn. Irú ìbọn wo? Mi ò rí rí mọ̀ orúkọ ìbọn náà bọ̀. Ó ní ọ̀kẹ́ forty seven. Ẹ̀kẹ́ forty seven. Jókòó jáde. Forty seven ẹ̀ AK-47. Wọ́n ti rí rí. Ó lajú sọdẹ lóko wa. Ìbọn pọ̀ lẹ́ẹ̀kan náà tí ẹran sì kú. Eh? AK Patel, I know how. Ah, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no. What? Oh, Mr. Bidi, yeah, mo tin jẹ́ AK Patel. Don't tell me, no, I don't know anything. Ìbọn ọlọ́dẹ wà ní AK Patel. AK AK three ẹ̀ta lálẹ́ ló pín ìbọn ọlọ́dẹ. Kí lẹ́yìn sọ́n parẹ́? AK forty seven forty forty seven. Báwo ṣe ń ṣe ìbọn kékeré pẹ̀lú? Ṣé make you no go? You no get juju. I no get juju. Officer Iso torí ọjọ́ wait. Mi ò gbé ẹ̀jẹ̀ tí ń kéde, ẹ̀jẹ̀ ká sọ ọkọ mi àtọmọ wà. We go buy fuel. Àwọn ọ̀fẹ́ kó àfẹ́ kó ọ̀fẹ́ kó àwọn ọ̀fẹ́. we go buy fuel. Àfẹ́ kó kéèyàn tó lọ dojú kan àwọn ọmọ olè sọ̀rọ̀ nù ní. Ọ̀dọ̀ mi sọ àbáyé you don't go go you don't go go again you no go go again. abayi ọbẹ ma lọ dẹ fún mi à nàbẹ lọ. no beg us abi. let's leave it if you just leave. dey go Let's go ja dey go. Ah, ah. ṣé ṣé tí wọ́n ní ká wá ṣe ìlú wọ́n gbà ká mọ̀ sọ́bì wọ́n sọ yìí ṣé àníreko sọ́kọ̀ ni. ọ̀rẹ́ méjì mú ọ̀rẹ́ bello call me my name ọ̀rẹ́ bello ọ̀rẹ́ àkọlé náà ní lọ́mọ tó yà sí bello kìkì ọ̀la làjọ jẹ́ bello bello ṣé túmọ̀ sí pé bíbí. inspector bíbí call me inspector bíbí inspector bíbí ẹ̀wọ̀n ti yé tọmọ ìgbé wálé olè ọmọdé AK forty seven I know I know mo kàn sí AK ah, forty seven ó lè pààyàn mẹ́wàá lẹ́ẹ̀kan náà. You don't get anything here. Ah, me, I no be do that kind. We Wèrèlélé yìí. O rí èké twenty eight fòdò àti lájẹ́ forty seven tán tán tán. Ọmọ. Ó ṣì lọ. Ọmọ ìlú. Iṣẹ́ ti ń dùn fún ṣẹ́rí fẹ́ ṣe ẹ mọ̀ pé àwọn ọmọ tó kù àwọn náà ti ṣiṣẹ́ rẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ ní báyìí kò ju two hours lọ mọ́ mo kọ̀ dẹ̀ ń fún un ní chance rẹ̀ òróǹwò tí ìrírí mi kò dáadáa bí àwọn ọmọ rẹ̀ mọ̀mọ́ nìyẹn. kì í ṣe ń jẹ́ pé pé match tó ń bá wà báwọn yẹn ṣe lọ ń gba ìwé kóhùn kúkú máa gbá òun rẹ̀. Ah, bẹ́ẹ̀ ni wá dáhùn ẹ̀ wá dáhùn. Ah, ìyá wa ẹ ṣáà rí pé ìran jọ̀bọ̀jọ̀bọ̀ náà lèmi máa ń fún yín. kódà ìyá wa ẹ pẹ́ fún wa ẹni tó bá ti pé ẹni pẹ́ fún wa onítọ̀hún àti ẹni rí láwùjọ èèyàn. Hmm. àmọ́ ọ̀gọ́ tèmi fẹ́ sọ ni wípé kẹ́ ẹ tó lọ. Ah, èmi ò kì í ṣọmọ bẹ́ẹ̀ ẹ trust me now ojoojúmọ́ ni mo fi ń ṣàdúrà fún yín ìgbà tí baálé mi mú mi wá bí mo rò bí ẹ fẹ́ báyé mi jẹ́ rí ni mọ̀ pé ẹ fẹ́ fìgboro hàn mí owó tí mò ń pa lójúmọ́ ìyá wa kò ṣeé máa fẹnu ròyìn ayé yín ò ní bàjẹ́. ìyá dúró ẹ pẹ̀lẹ́ kúṣẹ́. ìyá junior. ṣé indomie tí mo ní kó o wá pọ̀ yà nínú yìí ó fi mí lẹ̀ láti bí oṣù méjì ó da ọmọ méjì ilẹ̀ fún mi èmi ní tọ́jú wọn. kèésì ṣẹjọ́ ọ̀wọ́ ìyáàdù gùdù àwa là ń pè ọ́ ní ìyáàdù gùdù àṣẹ ìyáàdù bá àdìyàn. bàbá ẹ mú un yín wá sílẹ̀ àwa ní kọ́kọ́ náà ní lájọ. sórí ohun tí o ṣe tílẹ̀ fi jó gbogbo ayé ní ọ̀bà wa gbọ́. èmi ò tí ì dáná ilé kòkó jó. ẹ ọmọ pélé jó ṣé ohun tí mo ní kíyàwó mi ó wá kọ́yìn àyín nìyí mo ní kó bá mi kọ́ ìyàwó mi ní ndómì rádaràda ló wà ń kọ sẹ́hun tó fi sọ fún mi yí kẹ́ ẹ̀yin máa ṣiṣẹ́ àṣedòru kò tètè yé mi ṣe iṣẹ́ àṣedòru yín ni. ẹ wo bàbá ẹ kọ́ ẹ kọ́ ẹ kọ́ ẹ kọ́ ẹ̀ẹ́kọ́ ṣìlà. wo ìwọ náà kó sì jókòó. ẹ dúró kẹ tó sórí gbígbẹ bíi pọ́ńtọ̀ ká wá sọ pé èmi àti nísìn ẹ̀yin ni bàbá mi èmi lọmọ ni ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ẹ jọ nítorí Ọlọ́run yìí lẹ bí ọmọ ṣe máa ní kó lu mi ṣàgbọ́n tó bá máa fi di wòye ọ̀tún la báyìí. àpàdé lẹ́sẹ̀ Jésù ẹ máa ti kú tí ó yẹ kẹ́ ẹ fẹ́ lu ọmọ kékeré tó ṣẹ̀ bẹ̀rù ẹ ayé ìkànnì ẹ kó sí lọjà. àwa ṣe bẹ́ẹ̀ yẹn gidi ni wọ́n là ń fọ ọmọ fún ọ. ìwọ kan rádaràda bí ọbẹ̀ ọlọ́kà yìí ìyá junior ó yá ilé. ilé ibo. ẹ bàbá ẹ lọ jókòó àníṣe tí ń ti lẹ̀ ẹ̀yin náà kó sí gbó ẹ kó sí gbó wo ìwọ má jẹ ìrìn ẹnu lẹ́nu mọ́ mo yà máa kọ́ ọ́ lẹ́yìn tí a máa Mama Dubudo Mama ó fún wa lóúnjẹ òwúrọ̀ wa jẹ ìyá ọlọ́mọ bẹ̀rẹ̀ màmá lójú gúdò. èmi ni mà. màmá. èmi àfúyà ọ̀rẹ́ mo ló ń jìyà. yeah. ọ̀rẹ́ mi. màmá wẹ́ẹ́ àfúyà ọ̀rẹ́ mi. ẹ̀yẹ́ ọ̀sán gbàmú gbàmú àbíyọ̀ rẹ. ibi èèyàn eh, lè mọ̀ kó gbádùn o. gbádùn o wa tóbi náà tí bá ti ń bá àwọn ọmọ dúdú ṣe ìgbádùn lọ wa. ẹ jọ kí ló ṣẹlẹ̀. ẹyin ni mo wá rí. ọ̀rẹ́ mi olóhùn níyà ló sọ fún mi wípé màmá dúgùdù wọn fẹ́ ṣe màmá dúgùdù dè. Ah, bẹ́ẹ̀ ni lọ́tún la mo wá wò pé ó yẹ kẹ́mi náà lè dà sí fún bí ojú péńbélé lọ ọ ràn wá lọ́wọ́ fún màmá lókùtù. ẹ máa ran màmá lọ́wọ́ ní kò síbẹ̀. ẹ ń darun bọ. ẹ kí wàá ló fẹ́ ṣe o. ṣé kì í sọ. sọ torí ẹ lọ fi wá mi sọ inú màmá dùn sí ọ. ẹ̀ẹ́dìjú yín. Ah, ah. <laughs> Eh, ẹ̀làjú kẹgbàre ọlọ́run. àfiyẹ. Ah, àdúpẹ́ ó yẹ kọrin fún mi máa. sàmádùúgù ló ìdúgù sàmádùúgù ṣe ìdúgù lórí ti lórí ìdúgù lórí ti sọ̀rọ̀. ọ̀tún la ó máa ṣe kí ni. ó máa nẹgbà. mo fẹ́ kí ayé wọn bàjẹ́ ládùúgbò yìí. ẹ ó tiẹ̀ dá ó dá mo ló ń díyà gbogbo wọn tiẹ̀ wá ń fi nǹkan lẹ̀ ìwọ gan tó wá jọmọ ìyá kí ni ìwọ fẹ́ ṣe lọ́tùnla mọ̀mọ́dúgùd ń bá ní ẹ̀fọ́ wáyà kẹ́ ẹ̀fọ́ kan balẹ̀ sẹ́rí orúkọ tí n bá sọ ọmọ mi inú mi ní gbé bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe lọ́jọ́ òun ah, yóò jọ yín lójú o. tẹ bá ń gbọ́ tùkú tùkú tùkú tùkú ẹ tùkú tùkú tùkú ìmọ̀ nfọ̀ pátá tùkú tùkú tùkú tùkú dìjẹ́rì. dìjẹ́rì. ìyá dìjẹ́rì ní gbé wọ. in believe. ẹ ẹ ẹ mẹ́mà sọ bẹ́ẹ̀. in believe da. ọ̀rẹ́ mi tẹ́ ń wo ìyá ọ̀rẹ́ máa jẹ jásìmà ni. dìjẹ́rì máa jẹ jásìmà ti òun náà ti kú kókó yín lọ́nìí. olórí ibu ni bàbá ńlá bàbá rẹ̀ ló ti kú. bó bá ti dọ̀tún la tí mi bá ti rí díje ríìlì òde ń dómi. Ah! ìyá ọlọ́mọ ń wẹ̀rẹ̀ òun fún wa ló ń jẹ òwúrọ̀ wájẹ màmá màmá gbogbo ayé. ọkọ bá mi ké lórí ibùdó ti dájú owó tó ọkọ fún ọmọdé. kúlẹ̀ ní tìlú àti ògúnrẹ́ bàbá jẹ́ sí kọ̀lọ́ fún mi ni. Ah, tèmi bàjẹ́ tèmi tán eh, eh, mo kọ̀ sọ dídé rí ìhun ọmọ bí tí n ti rí jẹ rí. ó máa wá ni o ah, ó ti tó bá wá dìde rí òní jẹ́ ń dómi o. ẹ eh, ọ sáfẹ́ gbàjẹ́ lẹ́nu ní àná ìwọ pa ọ lé sínú ìwé mímọ́ lọ́dọ̀ mọ́mọ́ dúgù ẹ̀rù o mẹ́ta ní sọ̀tẹ́. mama wey cook for us. òun wa ló ń jẹ òwúrọ̀ wa jẹ. ìyá ọlọ́mọ rẹ̀ màmá yóò kúndò. àjò ó máa bá àgọ̀ ó máa bá àgọ̀ ọjọ́ yìí ó máa ṣe kí ni ọlọ́ ó máa ṣe é ṣe wọlé ọlọ́ idiot ni bọ̀bọ̀ idiot ni nítorí táwọn àgbẹ̀ ń ṣe idiot ó ló ń pè é àgbàdo ó wá ti bí pé pàtó jẹ pàtó gbogbo àlàyé ìmọ̀ ẹ̀jẹ̀ ìsìlámù ọ̀rọ̀ ìyàwó ìbéèrè oríta peace oríta peace wọ́n lọ. náà ni wọ́n lọ tó bá dé. gbogbo àwọn oríta yòókù oníṣe nǹkan tí wọn ó máa ń dùn àmọ́ oríta peace yìí gangan afẹ́kàṣe tiwa kó yàtọ̀ ní gbogbo àdúgbò nǹkan tó jẹ́ ìṣèkìní kó jẹ́ ìpè ní ìyá ń dómi àbí àsùpá ń dómi àbí kílẹ̀ máa ń gbé kó sì máa jẹ́ ìyẹn tó ti yé yìí kájọ sí kí ni kájọ sọ. ọ̀gbẹ́ni wa aláyé wa àgbàgbé òsì ṣé tẹ rí nǹkan tó fẹ́ ṣe lásán ra màmá dúkú yẹn lásán ọjọ́ ìwọ̀n àbùtà ó máa bì á bì gan. tẹ rí nǹkan tí mi ń rò àti nǹkan tí mi ń rò pé bí àwọn àbáyọ wà lásán kan kí o kí ká ṣe kí ni ká sáyé lò wọlé á yẹ lò ṣé láwọn ọmọ yẹn tá máa kó wọlé lásán kó wọ́n kọ́ ṣe kí ni kó sáyé lò wọlé ká ṣe kí ká bó jẹ ká máa dẹ wọn bí ọmọ abíọ́lá. ìyálà ìjàmbá báyà bí grandfather ló pàṣẹ fún pé kó sáyé lò yẹn lò wọlé. bí a ti sọ ti dè orí fi no door this your hair wey you carry dey affect your brain. wahala you are born story na me and you be we na after gbọ́ àwọn tó kún fún sílẹ̀. the difference is clear jẹ́ sọ fún ẹ ilé tẹ̀mí gbé sórí o mọ̀ pé mo rówó bábà ni so nǹkan tó fa ni wọ́n rẹ̀ pariwo ẹ bèbèbèbè sá yẹlo yẹlo yóò àwọn yóò àwọn yóò àtàwọn ta ni jẹ́ kí n sọ fún ẹ mi o me myself toothpick wey dem dey call me i dey tell you say anything wey i get now go be here you no know wetin dey happen that day person wey be say i never see before before for my life that dj wey dem dey call dj rich. tó máa ń bọ̀ pátá àná. yẹ́n sọ fún ẹ mo bọ́ọ̀lù mo ti bọ̀ pátá mọ́ mi ọ́ ti bọ̀ tàwọn àwọn àbúrò àti wọn ó mọ̀ ó mọ̀ kan tó tún wá wà important jù ní pé bọ̀bọ̀ tó tún wá fẹ́ wá perform lágàwé rẹ̀ nìkan amẹ́dọ́rà yahoo boy ló laptop wetin dey worry ìwọ wá ń parí pé olóṣì ní ẹfẹ́ máa sa yẹ́lò yẹ́lò láì pé nǹkan ti wà lórí ẹ máa sa yẹ́lò tó bá kó yín èmi ò sí ibẹ̀ o anything when i get too big na i go enter. ọ̀gbẹ́ni kùsàgbà kí ló ń ṣe dákẹ́ ẹnu ẹ jọ̀ọ́ kí ló ń ṣe bọ̀bọ̀ iná ọ̀rọ̀ yìí tẹ̀ ti wì. òun ju pa òun ranjú bí ẹni tó wá polówó glo ìtumọ̀ ògbówèrè yẹn ẹ wá yín guys tó bá ti ní pòun òun wọ yẹ́lò ẹ jẹ́ ká ṣe kí ni káwọn kó sí yẹ́lò ká ṣe kí ni ká fly sheet lọ. ó máa buta fún ẹ ó máa buta fún ẹ jàre mọ ẹ aláìfarabalẹ̀ náà ó lẹ̀ ní òun wọ yẹ́lò wọn kan tó bá wọ ẹ gbà yẹn abawalẹ̀ ti wọ yẹ́lò ṣé wàá bọ́ lọ́rùn wa gbà yẹn. alaye. gbé máa jẹ́ nìyẹn ó ti yẹ ẹ wá ẹ wá ẹ wá ẹ ṣe sùn ẹ máa wà balẹ̀. gbogbo àdé pariwo gbígbé agbéwú fáàmì ìgbà tó máa sọ ó ní aláyé òun kan gbénu sórí ṣé òun gbé kan náà lẹ́yìn méjì ó wá ní ọkàn gbénu sórí wo bí tó o bá ti wọ yẹ́lò ọ̀nà wà lẹ̀ fún ẹ̀ gbogbo òbí. àbí nà yẹ́lò làwọn máa wọ̀ majority dẹ̀ ló máa carry vote. bẹ́ẹ̀ máa jẹ́ ìyẹn bẹ́ẹ̀ máa jẹ́ ìyẹn jọ. ọ̀rá kìíní ọ̀rá yẹ̀lò àìjẹ́niyẹn ọmọ yà ó sínú plan aláyé bọ́ọ̀lù lọ ó fi wájú ìwọ yẹ̀lò. ẹ ká sọ lé o èmi ni mà á ẹ ká sọ. ìwọ ni àṣà ah, ní dáadáa ni ìyá rẹ ń kọ́. wọ́n bẹ dáadáa. Hmm. bẹ́ẹ̀ ti yẹ ẹ rí àjọ ìyá rẹ èsùn lọ́wọ́ òní náà tájọ́ kan ó sì ti ya àárọ̀ pé ọmọ ọ̀bọ̀ àgbà kó tiẹ̀ lé ní sùúrù kan dọ̀la rárá ìyá rẹ burú pọ̀ ẹ̀sùn pé mi ní ìwà àkọjá yèmí èmi ò lè jẹ́ kẹ́ni tó nífẹ̀ẹ́ mi orí mi fín torí náà èmi náà ti gba gbogbo àjọyé ẹjọ́ mo sì ti kójọ sínú ilé kódà òkúta nìkan péré báyìí ní ìsìn tí n bá ti kó owó àjọ ọ lọ lé ni ọ lọ o mọ gbàbí kankan lọ inú àpò ṣòkòtò tó wọ̀ ní òkì bọ̀ dákòtò rí ọlọ́rọ̀ rí òní dojúmọ́ kò ń bá o mọ́ relé ni o mọ́ ń bọ̀ dúró dé jẹ́ ń kú wa. kí ló dé kí ló dé pariwo bíi ẹni bíi ẹni tó dá. kì í ṣòwò ni mo wá wá bẹ̀ yẹn. kí lẹ wá mi wá fún kí ló dé ṣé kò. ṣé bí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ títí títí then nígbà tó ti wá di ní irú eh, àná tí mo pè yẹn ṣé bó ní tí mo bẹ́ẹ̀ sọ lórí fóòmù mo ní eh, ọ̀dọ̀ eh, mama gudu níwájú ilé mi ò ní mama gudu du o pé kájọ ṣe kájọ bá ṣẹ̀yẹ o mo ṣáà rí pé gbogbo tó fẹ́ ṣe àjọ fẹ́ ṣe ni mo dẹ̀ ti dúró díẹ̀ títí títí lé n ò rí ẹ mo tún wá wẹ́ wá sí rí àyín mo tún pé o fẹ́ dá mi lóhùn. bàbá ẹ nírònú o bó ti wù kó mọ ẹ nírònú ṣẹ́jú kan ẹ dẹ̀ wu ẹ̀wù ẹ lẹ́yìn lọ sọ́dọ̀ màmá dùgùdù màmá dùgùdù tó ẹ pé kó gba àwọn ọmọ ọlọ́mọ sábẹ́ ó fi wọ́n ṣaṣẹ́wó tó bá jẹ́ pé ọmọ yín wà láàrin ẹ máa lè ṣó. Oh, ojú ògbọ́dọ̀ máa wo ohun tí wọ́n kàn ń rò yẹn o a ti jọ yan èmi náà ti kọ́kọ́ bínú sí tẹ́lẹ̀ a dẹ̀ ti yanjú ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn náà a ti yanjú ẹ̀ báyìí torí ẹ̀ èmi náà ò fọwọ́ sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú dédé ohun tó ń ṣe yẹn nígbà tán ti bá wa parí ẹ̀ lèmi ti forgive ẹ̀ tí mo dẹ̀ forgive and forget ṣó ti ń yẹ ẹsẹ̀ bí àṣà yín eléyìnbó forgive and forget n ló jẹ́ kí ní òkè o kí n dúró de òkè mi pẹ̀lú rẹ o kájọ fìjókòó yẹ sí o torí ó yìí fa ìtàn àwọn èèyàn gan ó pọ̀ fẹ́ ṣe onípẹ̀rẹ̀ rẹ̀ màmá gúdùdù bàrẹ́rẹ́ màmá dúgùdù ṣé bí wájú ilé mi ni. wọn kò dẹ̀sẹ̀ ní máa mọ̀ pé báyìí pé mi pẹ̀lú ara jọ lọ́kàn àjọ jókòó. ṣẹ́ẹ̀rì àgbà ọkọ gbọ́n o torí tó bá kọ gbọ́n ni nínú ilé tẹ̀ ń gbé inú ilé tẹ̀ kọ́ tẹ̀ fowó ara yín kọ́ wọ́n kó àwọn ọmọ àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ọmọ yín wọ́n fi wọ́n ṣaṣẹ́wó níbẹ̀ inú yín dùn wọ́n ń gbọ́kọ lọ́kọ inú yín dùn ẹ̀yin náà dẹ́ wẹ̀wù ẹ dẹ̀ ń lọ. ṣáà ní jọlọ lẹsẹ. no mama dùgùdù kọ baba ní kẹ mi lọ. ṣáà jọlọ lẹsẹ. ẹ kó nù lọ. mọ lọwà. tàbá ti pèsè bá. Rihanna, I'm a Duran on you. Àkọ́bí àtàgà kan sọ́ọ́dún péré. Bàbá dùgbù lélẹ̀ ìgbà yẹ o. Ẹ̀sùn lúwẹ̀, olùgbẹ́dẹ́sọ̀rọ̀ ṣàmù. Aṣọ́jú lére, àṣírí àṣájú ó ṣàmù màmá dùgùdò ṣèdógún màmá dùgùdò màmá dùgùdò ṣèdógún màmá dùgùdò everybody I inú mi body ara. Suman do, shinon jie do, shaman madugudu, smedo mo wọ́n dìbò kíní kíní lẹ́ẹ̀kan sí wọ́n ní káàbọ̀ wọ́n ní gbogbo ojú ìgbà ẹbí lónìí ó dájú pé ó sori etí òfin lọ́lé ọwọ́ tẹ̀mí nínú ọ̀sọ́kẹ́ ọmọ ni wọ́n fi pété. àdìgbàrà wọn lásìkò ẹ mọ̀mọ́ dùkú fẹ́ bá wa sọ̀rọ̀ màmú lóríire mi màmá aláwọ̀ ìbáríkà mi ẹ bá mi fún mọ̀mọ́ dùkú látọ̀wọ́. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé gan tẹ fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ ṣe gan ni o fẹ́ dúpẹ́ lọ́wọ́ láńlọ́ọ̀dù wa náà bàbá àti tó fún wa ní space ṣàrí lónìí òní ni mama do good day ẹ sọ pé mama do good adẹ mama do good náà ni mama yẹ èmi gbọ́dọ̀ ọ̀gbẹ́ dákú mo lọ́ọ̀bù gbogbo yín bàjẹ́ bàjẹ́ mo lọ́ọ̀bù yín dákú ẹ̀ ní òní yìí gbogbo yín pátápátá tẹ̀ máa ń ṣe dáadáa bẹ́ẹ̀ ṣe máa ń jẹ indomie gbogbo yín pátá la lẹ́bù fún àwọn tó ń jẹ indomie jù ẹni tó náwó jù ẹni tó máa ń wá bí ìjú a máa gbé páàkì indomie ìgbà ní ẹ̀bùn oríṣiríṣi ṣe é yí bá ṣe wà yìí tó bá tún àárọ̀ àárọ̀ là mọ jùmọ̀ kò wá ṣe pé five a.m. di ten là máa kúrò ní ìlànà. ẹ má wọ̀ ọ́ ní òní a máa jókù ni ẹ sọ pé a máa jókù. ẹ bá mi gbàgbọ́ wọ́n fún ọmọdé ìbò tẹ́lẹ̀ olórí rẹ tí bá ń bẹ́ẹ̀ ń bí tí ò ní sórí ibú láíláí kó bá mi pàtó fún ọmọdé ìbò iye ìyọrẹ yìí ọ̀rẹ́ ẹ̀dá òfúyẹ yóò yí ó fẹ́ kó gbogbo dúgudù èyí ó fẹ́ sọ̀rọ̀ gbogbo dúgudù ẹ̀bá fẹ́rẹ̀ kan fi hàn. èèyàn mi ò láyà púpọ̀ tí mo fẹ́ sọ ìpè ẹ̀ mo máa sọ pé mama dúgudù màmá rè é ó mi fún wa dáadáa. Ìtàlẹ́ sọ́pà ní màmá. Àyè àyè màmá. Máa bí good màmá wa. Àyè àyè màmá. Ìtàlẹ́ sọ́pà ní màmá. Àyè àyè màmá. Màmá bí good màmá wa. Àyè àyè màmá. Ọba kò bá fún ọmọ bí ìlú rẹ̀. Ṣé wá rí ní báyìí? Ní báyìí, àìtó mọ́ mi gbogbo wa ò tó pátápátá ni. Remember the day orúkọ pátá. Ìjọ yìí ti máa ń ṣe kí ni? Ìwọ. Ìjọ yìí ti máa ń ṣe kí ni? Ẹ bá ń pẹ́ ẹ bá pàdé ọkùn dídé rí. First of all, okay, guys, we go back to apologize and apologizes. Does he know that? So, ọmọ pẹ̀lú sí mi. Dísẹ́ńbẹ̀ àti Pàrí mo ti ń bọ̀. Lọ́dọ̀ ọmọ Ṣẹ́gun Ọmọládé jọ pé mo ti ń bọ̀ ní Pàrí. Báyìí kò ń Pàrí wáyà ní Amsterdam gómìnà ìjọba ìlú rẹ ọmọ tó mọ ìyọnu ńlá iṣẹ́ pọ̀ lọ́dọ̀ ìyọnu bọ́ sí sára ní pẹ̀pẹ̀ lọ́dọ̀ gọ́dí gọ́dí gọ́dí ní gbogbo mi débi tí èmi tọ́lọ́ ẹ̀ má gbogbo iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn bí ẹ̀pẹ́ náà jìnà máa lọ sọ ẹ̀rù sí ní báyìí ẹ̀rọ tó mọ ọmọ ojú omi. àwọn afárabalẹ̀ tó sẹ́ni ẹni yóò bá ti tó dáadáa mọ́mọ́dún gbùdù ń bẹ́ẹ̀ tó ṣe ẹ̀gbọ́n náà ń bẹ́ẹ̀ tó ṣe ẹ̀kẹ́. I know you like me. pa mi what do you want from me kí ló fẹ́ látọ̀dọ̀ mi i'm so rich mo lówó i'm so. ǹgó ǹgó ǹgó ṣì dànù iyọ̀ ohun tí o fa ìbàdí òrí òru lóhùn ló ń gbà olùgbà sweet ẹ ṣàṣì àdírà là bẹ́ẹ̀ nù la ẹ ṣì là lè tàwárí hmm. ń sìn ọ̀pọ̀ ọ̀pọ̀ aṣẹ́wó bọ̀ì dàbọ̀ òun lọ sí quantum suite room two oh five wá tẹ́tí ẹ̀ kò gbọ́ tó bá ṣe débẹ̀ ní ṣọ̀kò gba owó kẹtọ́ ṣe kankan tó bá ní kí wíwà léèyàn kan dédé ẹ̀ tàbí fẹ́ fún mi ní ìlú ṣùgbọ́n àbúrò dáhùn má jẹ́ kán lù ẹ́ nílò gbàǹjo. olómi tì ṣó ti gbọ́ mo ti ẹ̀jẹ̀ rí ẹ̀nu mo fẹ́ kó pè mí lára àti sọ mo pé lẹ́gẹ́lẹ́gẹ́ kà ń jí kí n ká. yéè mọ́mí ẹ̀jẹ̀ ń kó kó ṣì lànà ọ̀rọ̀ ìjà mo yẹ máa jẹ́ nìyẹn mọ́mí ìnígbẹ́dẹ́ lọ́la lápá ẹ bá ń sọ fáwọn eléyìí òun ń dómi ni wọ́n sì lẹ́ o ṣì dànù. mọ́mí gbọ́ gbọ́ ó sì lọ. ọ̀rọ̀ ti ti ní ìdílé nǹkan ní tíríntírín bíi indomie ni kó máa lè. Ah, Bọ́lárinwá sóore inú gbogbo ọkùnrin tí wọ́n tàtà kan lẹ̀. ọ̀gá ni ọ́ ah, mo gbádùn rẹ pọ̀. Ah. ọ̀kọ̀ọ̀kan awáyé ló dífá fún ayé nígbà tí ayé fẹ́ lọ wò lórí ayé òréré àwọn ìgbà ló bí fún ìgbà nígbà tí ìgbà fẹ́ lọ wòrí ayé àtọ̀kọ́kọ́ àtòréré ọmọ bíbínú ayé ni wọ́n dámilọ́lá ìwọ ti wá di ọmọ bíbínú ayé lónìí. mo ti wá dé báyìí. nǹkan tọmọbìnrin yìí ṣe ọlọ́mọ yẹn kára rí fẹsẹ̀ sí o. ó dà pé ìkan lára àwọn géèzì ọmọ màmá dùgù dàbí kí ló ń korúkú ẹ̀ á ah, ṣé kò ń ṣe pé ó ti lọ fọwọ́ ìfàfà kùfà báyìí. àbí o ó máa ṣe o àwọn ènìyàn ló yí báyìí. See, babes, they don't use that motion. They don't use that. Uh-uh, no, they talk like that now. Now, as mama go take care, we dey fine. Ah, that motion ibi tí màmá rán mi lọ lánàá ibẹ̀ ni. I took am. Aboki! Aboki, come here! What happened? Come, carry am, my friend. Help! Bega, bega, bega, come carry am. Hey! Na, kai, na you I kill am. I know sí máa yá àjàdún lè du ojú ojú ojú ojú ilé àti ṣẹlẹ yorùbá sọ̀rọ̀ okó òwe yorùbá sọ pé tòjú wọlé tòjú wọlé ẹjọ́ kájí tòjú wọ irin àti pọlísì. abẹ́ẹ̀kọ́ kájí àbẹ́ẹ̀kọ́ kájí àbẹ́ẹ̀kọ́ amúnagà nàmínà amúnà nàmínà amúnà. abọ́kí abọ́kí. oya bring am bring am bring am. Ayinde Ayinde. Ayíndé àmọ́ ah, bọ̀ má bọ̀ má bọ̀ àbúrò ẹni o. Sẹ́mi ló láyé. Kí ló ṣe? Arílẹ́gbẹ̀ẹ́ gbọ̀ngàn ni a wá ní pé ká máa gbé bọ̀ ńlẹ̀. Ẹ ẹ yóò ti jẹ́ bí alẹ́ ń gbé bọ̀. Màmá Dùgbù náà lọ ní pé ká gbé wá. Wọ́n ní pé àwọn ṣàkọ́ làwọn bí pé ìrànlọ́wọ́ làwọn ṣe fún. Ìsín ló mọ̀ pé ìrànlọ́wọ́ lòun ṣe fún ní ká máa gbé bọ̀ bíbà. Ẹ gbé padà bí mo ṣe wò yìí. Ẹ dáríjì mi, mo mọ̀ pé inú yín bá dùn inú yẹn wà ló máa dùn lọ́rùn ẹ jọ. ẹ kí ló ṣe ló ṣe kí ló ṣe. Damilola. Damilola. Tí wọ́n máa ń lu ẹ̀rọ, àbí ẹ̀rọ wọn máa ń lu ẹ̀rọ. Ọ̀dà. I mean, no one carry my wheelbarrow. I'm a crate. No one carry my wheelbarrow. Ah, you love that. See, no be me a killer. No be me a killer. Ah, that you love that. Carry on, carry on. Why? I don't ah, care. Ah, why, why? Ìdájú bàbá tó kú ní báyẹ̀ jẹ́. Màmá dúkú tó. Ah, ó ní ìṣòrí rẹ̀ ó bàbá dúkú tó. Màmá wake up for us ó fún wa lóúnjẹ òwúrọ̀ wa jẹ. àwa ti ṣe tán gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ àwa ti èmi ṣé lè ní gẹ́gẹ́ bí ẹ lè kan èmi ṣé tèmi ṣe máa lọ tọ́lọ́ máa ń ní àlùbàtà kan òkè ń dárin èyí tẹ báyé wa jẹ́ ó ti tó abẹ́ ẹ̀ tí ì lọ. à ń lọ à ń lọ. nǹkan tẹ ṣe fún Damilọ́lá ó ti túmọ̀ sí pé nǹkan tẹ máa ṣe fáwọn náà nìyẹn kò tí ì yé yín lílọ là ń lọ àbẹ́gbọ̀. àsìkò ti tó ó tiẹ̀ ti wá sú wa báyìí ó ti sú mi èmi tiẹ̀ ti ń lọ ó ti sú mi. ìyá ó ti tó gẹ́ ṣé gbogbo òṣì tẹ́ fi wá ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ń lo ọkàn fún wa gbogbo àṣírí yín ti tú ṣé láwọn abàṣẹ wa ti ń lọ kó sí ìkọ́tẹ̀ lè fi wá dá lára. ṣẹ́sẹ̀ ẹbí mi ṣe wà yìí orí mi máa ń jagun orí mi àdá fún yín ẹlẹ́dàá mi àdá fún yín torí ẹlẹ́dàá mi ò kí ń sùn. ẹ wí ẹjọ́ kẹjọ kẹjọ. ẹ dúró ná so ṣe fẹ́ gbọ́ kò ní da fẹ́ tó ń bẹ yín. ọ̀rọ̀ kí lẹ fẹ́ tà màmá o ẹ sì gbọ́ ọ̀rọ̀ kí lẹ fẹ́ tà. ẹjọ́ náà lọ rò. ẹ mo dẹ̀ ń rojọ́ ẹ náà ni mi ní pé mi ò ní mi ò ro mò ń ro yẹbi ìjà yín náà mo sì jẹ ẹ wá gbọ́ kídi aláya yín tó débi ìjà yín ti ń ta indomie mi ìdẹ̀rọ̀ bóyá jókòó wà tí mo kù tàrí. ẹ kọ́ ṣìdá ẹ ẹ kọ́ ṣìlọ. màmá dúkùdó màmá wẹ́kú ó fún wa lóúnjẹ òwúrọ̀ wa jẹ ọmọ ẹ má ti lọ lóòótọ́ ìyá ọlọ́mọ bẹ̀rẹ̀ màmá ló dúgúdò màmá dúgúdò màmá dúgúdò dúgúdò àwọn ọmọ yìí wọ́n ti wọ́n ti jà bọ́ màmá wẹ́kù fọ́ ah, ó fún wa lóúnjẹ òwúrọ̀ wa jẹ ìyá ọmọ ọmọ bẹ̀rẹ̀ màmá ló dúkúdò. àwàdà rèé o ó fọgbọ́n gbọ́. ẹ kúlẹ̀ balẹ̀. àwàdà rèé o. bẹ́ẹ̀ ni balẹ̀. kí ló dé. kò sí mo padà wálé ni. ilé ìta ni. ilé bàbá ọmọ mi. ọmọ bàbá ọmọ ẹ o bàbá ọmọ ẹ nísìnyí ló wá pé èmi ni bàbá ọmọ ẹ ẹ má bínú baálé mi. ó padà sọ́dọ̀ yadugudu. ẹ má bínú baálé mi. mo ní wàá padà. ẹ̀yin náà lẹ mú mi rọ̀dọ̀ yadugudu baálé mi mo ti ní ìrọ̀dọ̀ yadugudu ẹ̀yin lẹ mú mi rebẹ̀ ẹ dákun baálé mi mo ti wálé. iṣẹ́ èṣù ni ẹ dákun. ọmọ àrẹ eléyìí sọ o. ẹ ṣàánú mi baálé mi. orí eléyìí sọ nígbà tí mo mú ọ lọ sọ́dọ̀ yadugudu. sóhun tí mo ní kó o lọ ṣe níbẹ̀ ló lọ ṣe sóhun tí mo ní kó o lọ ṣe ló lọ ṣe ó dọ́dọ̀ yadugudu ẹlẹ́yìn ṣiṣẹ́ dòru ni ẹ wá ṣiṣẹ́ ọ̀hún títí títí títí ìyá dùgùd yóò gbé ọfọkùnrin ẹ wá ń ṣèrànù ọ wá rí páyé màmá dùgùd bàjẹ́ tán ọ wá mọ̀ ìpẹ́ ńgbà yẹn ló yẹ kó tó wá bá èmi ó da àwọn ọmọ ọlẹ̀ fún mi àbí bẹ́ẹ̀ kọ́ mi ò fẹ́ gbọ́ àlàyé kankan lẹ́nu ẹ ibi tó ti ń bọ̀ padà síbẹ̀. baálé mi oògùn ni yádùgùdù fi mú mi ojú mi ṣẹ̀ṣẹ̀ ká náà mo fi ń bọ̀ wálé baálé mi ẹ dákun ẹ ṣàánú mi ó fòògùn mọ́ ẹ mọ̀ lè mí ìdí ẹrù mi baálé mi ẹ dákun kò fè kó mu ẹ ẹ mọ̀ sọ mí nù mi tẹ́ bá sọ mí nù ẹ lè róbìnrin bíi tèmi baálé mi ẹ dákun ẹ ṣàánú mi padà síbi tó ti ń bọ̀ ẹ jẹ́ ń jókòó tá ọmọ padà síbi tó ti ń bọ̀ ẹ jẹ́ ń jókòó tá ọmọ mi baálé mi ẹ dákun ẹ ṣàánú mi. wọ́n ní kó padà ó já wèrè ó fẹ́ mi jẹ́ ó lè bà tèmi mi mo ti ń ṣiṣẹ́ agbe tí ń gbé ni pàdé olókun àlùkò tí ń gbé ni pàdé ọlọ́sà ewé etú ló ní kán mọ tún mi ṣe. ìfà ló ní kán fà mí sọ́dọ̀ ṣàwòrò pèpè ló ní kán mọ fìrèsè gùn wá mi. ìyá mi àní ní gbogbo àyíká ìlú yìí ẹnikẹ́ni tó bá ti fi imú báyìí tó bá ti fi gbóòórùn indomie èmi màmá dùgbù àríkẹ́ kí wọ́n máa wá sọ́dọ̀ mi tí wọ́n bá ti jẹ́ báyìí àwọn ọmọ ìfi bá tún ti wá jẹ́ nínú kí ọ̀rọ̀ ẹ̀ dàbí ìgbín tẹnumọ́gi ògùn ìyá mi oúnjẹ nínú ọmọ ìgbé wa yẹn. ìyá mi irú ìrẹ̀ tó ń jẹ índómì hmm, ẹ ṣe ẹ ṣe ẹ ṣe o ṣe. ó tó ó yá fẹ́ ìfihàn wá. Àlùkẹ́ tó ah, dẹ̀ mọ̀ ojú méjì ò kí ń rí mi. ìyá mi ìyá mi. díẹ̀ ní. màmá wẹ́gun fọwọ́. ọmọ wa ló ń jẹ́ òwúrọ̀ wa jẹ́. ọlọ́run kí ẹ jọ àwọn tó jẹ̀lẹ̀ mọ́ bẹ̀rẹ̀ màmá ló dúgúdò. ọlọ́run ló wọ pé dàbí nítorí yẹn kàn máa dá ìlú ló máa ń pa mí lẹ́nu tó lọ. gbàdéjì méjì gbàdéjì méjì méjì wà ní yín ká. màmá wẹ́gun fọwọ́ ọmọ akọni màmá yìí di ìdè ìdè ìdè ìwà ìdè ìdè ìdè mo dẹ̀ máa ṣó ní tí mo bá ta ọ́ká yìí bá mi ta nǹkan tí màá ṣe fún lónìí ara ní àwọn mo dẹ̀ máa lọ. àwọn adarí o ó fọgbọ́n gbọ́ àwọn adarí o ìmọ̀pọ̀lọ̀ dání àwọn àdàtọ́ tí mo lọ gbọ́n ṣẹ́yọ lè yóò fún mọ̀lẹ́bí ẹ̀dá pé gánṣá màmá rẹ̀ èyí dẹ́wọ̀ yóò lágbára màmá dúkú ìyá ọlọ́mọ wẹ̀. ládàá kọ́ ọ̀pá padà sọ náà tó ti ń bọ̀ irú ariwo òsínwó lu mọ̀gbàlú lẹ́mọ̀ fún ẹgbà wà wẹ́gbà. màmá màmá. sẹ́sẹ̀ báyé rẹ fẹ́ bàjẹ́. Ah! ẹ wo èmi mi ìfọ̀rọ̀ ayé mi báyọ̀ ṣeré o kéèyàn má fọ̀rọ̀ ayé mi bá rẹ̀ ṣeré o. ó bèrè lọ́wọ́ rẹ̀ ni ó sì dá lò ṣé kì í ṣe pé ayé rẹ̀ fẹ́ bàjẹ́ bẹ́ẹ̀ ni ò bẹ́ẹ̀. ayé mi ò lè bàjẹ́. ìbèrè ọ̀fàjà. torí yín gbàwẹ̀ lọ́njọ́sọ̀ kí ló torí mi bá wẹ̀ fún. ṣe ṣe rí ọmọ yín tàrẹ òyà tẹ gbé lọ abúlé kọ́ lọ́ọ́ bá yín tọ́jú ẹ̀. kí lẹ rò kó ṣe. àṣẹbí wọ lọ fà á. èmi. ṣẹbi níjọ́ tó wá yìí tí ọmọ mi lọ bẹ ohun tí lọ wọn ṣiṣẹ́ níbi tí ẹ ti jẹ índómì ebi mo sọ fún ọkọ lọ fà kó bẹ bí náà jókòó sí mo rí kan. àṣé gbogbo oúnjẹ ta máa ń jẹ lọ́dọ̀ màmá dúgùdù ìtọ́rùmọlẹ̀ lọ́ ó kàn wọlé ni mo wá lọ ra lọ wò ó mo rí dáadáa mo rọjú mo rọjú mo rọjú mo tún rọjú irúmọlẹ̀ jẹ indomie. ọ̀daràn n tí mo fi gbọ̀rọ̀ rẹ gbọ́ mi wípé èèpàrọ̀ òótọ́ ò lè jẹ́ dẹ́dẹ́rẹ́ o ṣùgbọ́n àwọn ìbáwọ́ náà ọ̀rọ̀ rẹ rí tọ́ ọ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìwọ wá rí rúmọlẹ̀ tí jẹ indomie ó jẹ indomie tó tún wá tọ̀ wá ní ẹni kó máa fi ṣe. Ah, àní rúmọlẹ̀ jẹ indomie ó tún tọ̀. ṣé bí mo sọ fún yín mo níbi tẹ́ lọ jókòó sí tẹ́ ẹ ti ń lọ jẹjẹkújẹ yìí. mo ti mọ̀ pé ejò lọ́wọ́ nú ni kò lè jẹ́ lásán torí ẹni tó bá ti débẹ̀ báyìí kò kú òmọ́ ibẹ̀ ni wọ́n tẹ̀ bá sí ibẹ̀ ni wọ́n tẹ̀bà sí ibẹ̀ ni wọ́n jẹun sí ibẹ̀ ni wọ́n ṣe gbẹ̀ sí tí wọ́n ní kú òun bẹ́ẹ̀ mọ́ ọwọ́ atán báyìí sórí ọmọ tèmi tí mo gbé lọ lé gbà mo ti rí para rẹ̀ ọ̀yá mo sì mọ̀ pé bẹ́ẹ̀ ni nǹkan ń ti ṣẹlẹ̀ ni mo sì gbére lé ọmọ mi sì ti gbádùn kó tó sọmọ mi mọ́ ọmọ tèmi ò ní kú o ọmọ mi ò ní kú torí náà. ẹ tọ́ ọ bá pọ̀ síbẹ̀ ń pírí. ẹ jẹ́ mi. má bì má bì. ẹ yá mi ní pọ̀ ẹ yá mi ní pọ̀ mo fẹ́ ṣu. máa lọ ṣé mo sọ fún ẹnu mi ọ̀ka yín mo sọ fún ẹnu mi ọ̀ka yín. ẹ yá mi ní pọ̀ mo fẹ́ ṣu. kí ni ẹ ẹ má pa kóró mi o ẹ ń jẹ indomie ó tún wá tọ̀ ah, mo bẹ́ẹ̀ mo ní gbogbo tọmọbìnrin ṣe ń ṣe lásán ejò ti lọ́wọ́ nù ah, kọ́lọ́hún sáfọ̀ ọmọ tèmi lálàáfíà ọmọ tèmi tiẹ̀ ti gbádùn fún nǹkan kó ní ṣe díyà dígbì ni díyà ọmọ wà lọ́jọ́kọ́jọ́ bẹ́ẹ̀ ni tọ́ba gbà láti fi ọkùnrin tèmi. àwọn ọmọ ọlọ́mọ indomie ló mú kó wọn. Àdìgún bàbá ń fọṣọ gan. Àdìgún bàbá ń fọṣọ gidi. Àdìgún bàbá ń fọṣọ gan. Àdìgún bàbá ń fọṣọ gidi. Ọ̀pọ̀ làbẹ́sẹ̀ wọ̀n lára ẹ̀. Àtìkú máa máa ń bọ̀ jọ̀ngàn wọ́n ti jí ìbọn lọ wọ́n ti jí ìbọn láì ṣe ìbọn ọlọ́dẹ lásán ìbọn gidi. ye ye Joshua. Yes sir. ẹ ẹ who carry gun here. àwọn ah, làwọn ọmọ mo dáná débi bá mi. ìfọ́tà fi jẹun. they don see police to don shout. ẹ ẹ fún mi fóònù. àwùjọ àwùjọ àwùjọ àwùjọ àwùjọ. don shout today don shout today. if you shout me to I go shout you too shout. why I no go shout you too shout. James I ain't go do that kind of. I know James tèmi ti dán máa ṣáà láyín ah, gò ṣọwà ṣọwà báyìí lọ́wọ́ lẹ́sẹ̀ òun ni mo ṣọwà tí n bá gbébọn lọ yé wá ah, ah. á irọ́ á ní hard and a cox gun màá ní gun náà mi màá ṣe kàràkàràkàrà like this. James yo James I have a number I have a number oh ah ah that's kí lẹ́yìn ṣe sí ìbọ̀wọ̀ yìí. ó dàbí pé ẹ mọ̀ pé bímọ yẹn ṣe ń pẹ́ ń bẹ̀ yẹn owó rì sí ẹ wá kan kan ọjọ́ ń lọ. ọ̀gá calm down báwo ló ṣe ń gbọ́n bíi pé ewé jẹ ẹ lára àbí see let me tell you something ẹ ṣorí ìbọn tó ń sọ yìí àwọn ọmọ púpọ̀ ìdá very smart kò ní sí láti gé ẹ̀tẹ̀ lọ látọ̀dọ̀ wọn and ẹ ti gbéṣẹ́ yìí fún wa and leave it for us uh, we know what to do um, uh, uh, even as at now the, the gun is on point really searching is on point because uh, me toothpick and James are. Uh, ìwọ ìbọn yẹn wà lọ́wọ́ James right now bí mo ti ń bẹ sọ. ẹ kí ni mo bá lè sìn. ẹ má ẹ má yọ ohun padà o ìbọn náà ni o. kí ni mo bá lè sìn. ìbọn ni o tó ti yé yìí. wọ́n sọ bẹ́ẹ̀ àti bá bẹ́ẹ̀ gẹ̀lẹ́ wembley. sẹ́ẹ̀rì ẹ ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìṣe mọ́. àṣírí yìí ti tú o àwọn yìí nìbọn wá wà sẹ́ẹ̀rì gbogbo bí wà àti àwọn James bẹ́ẹ̀ sẹ́jọ́ ń padà ẹjọ́ ń kún tẹ́ ń jìbọn wa gbé lẹ́yìn ro àwa lọ́tì àwa òdìbí ọ́fíìsà ẹ̀rọ ọ́fíìsà lọ́tì you drink you put drink to an officer. ẹ mú ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí ẹ fi fún àwa ní poison jẹ nínú ọtí ẹ mọ̀ pé wọ́n ní mọ̀mọ́ lọ kó wa látọjú ogun ni ayé yìí ti wá ta báyìí. ẹ ti ẹ ti sẹ ẹ ti sẹ ẹ kọ́kọ́ gbà ọlà olive olive. ó ṣe rú bí ìgbà yóò dára dán yóò bọ́ wà lọ́wọ́ mi dán yóò tó bá lọ́wọ́ mi nà. tó bá lọ́wọ́ mi nà ẹ tẹ́ mú rẹ̀ bọ́dọ̀ kúrúsì màá sí ìbàyò tọ́lọ́ ọlọ́pàá ti sọ̀rọ̀ ìdìbò ìbàyò. if you tell tomato limu i'll scatter leg. you no see military you no see our uniform. you no see eh, police officer. ẹ mi ṣe kẹ o ṣe wa dà báyìí ẹ̀yin kọ́kọ́ là ń wá kiri ẹ̀yin lẹ jí aṣọ ọ̀gá wa kó aṣọ tọ́kọ́ fi wége báwọn fọ̀ ẹ wá fi ṣiṣẹ́ àlùmọ̀kọ́rọ́ yìí ẹ fi ń ṣe ìwà jàǹbá kí ló ti wá dàbá yẹn gan lọ́nà ká mú wa ẹ ọ̀yà. bọ̀wé ẹ̀ uniform like uniform like you uniform like you adego adego adego adego màá lọ màá lọ ẹ jẹ́ lọ. ìjọ mi sì ń tẹ̀wé ìjọ mi ìjọ mi sì ń tún lè kọ̀ntínú àti máa bá eré wa lọ. Màmá dúró. indomie dẹ̀ ti bí ronú lọ yẹn. ó fún wa lóúnjẹ òwúrọ̀ wa jẹ ìyá ọlọ́mọ bẹ̀rẹ̀ màmá yóò dúgúdò màmá dúgúdò màmá wẹ́kù for us ó fún wa lóúnjẹ òwúrọ̀ wa jẹ ìyá ọlọ́mọ bẹ̀rẹ̀ màmá yóò dúgúdò kini kati peji ohe mama do good wey dey cook for us she give us indomie indomie sweet well well she give us indomie indomie sweet well well àwọn ọmọ ọlọ́mọ indomie ló fi ń kó wọn indomie sweet well well yeah. mama do good o. Oh fọmọ oúnjẹ yìí ṣe àjẹpọ́nulá ká máa tó ránjẹ àjẹpọ́nulá o nílé màmádù màmádù kùdò màmá wẹ́kù for us ó fún wa lóúnjẹ òwúrọ̀ wa jẹ ìyá ọlọ́mọ bẹ̀rẹ̀ màmá lóhùn. Mama kudo, Mama we cook for us. Ó fún wa lóúnjẹ òwúrọ̀ wa jẹ, ìyá ọlọ́mọ bẹ̀rẹ̀ màmá ni.